لا حول ولا قوة إلا بالله العلي العظيم صلوا على النبي الكريم الحمد لله الحمد لله الحمد لله بمنحته تجيبك ونهار ثم الصلاة والسلام على مال النبي ماله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تصل بسنته إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أعطى الله بقلب سليم Náà, a ti bá fún àwọn ìbáwà tí wọ́n bá wá sí àjáde rẹ̀. Ọlọ́pẹ̀ẹ́ ti yá yìí pẹ́. Ọba tí ó ti ní ní aláàgbà. نتصرف الى قوة الداخلة وهي وهي قراءة القرآن نسأل من قال Ìgbẹ́bẹ̀ tí ó bẹ̀, òun náà ní kí agbọ́nìkà àrùn àárín. Àwọn ọ̀pọ̀ ilé ilẹ̀ Oh, my God. سمعهم وعلى أبصارهم ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا الله الذين آمنوا ولا يحذرون إلا أنفسهم وما يكفرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عظيم بما قالوا وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مفسدون ولا قوة إلا بالله بالله لا نتطرق إلى خطوة أهدافنا لا يستطيع الغاية عقد إقامته الذكر بكر لا الخطوة أهدافنا وهي الوعد والأنفاق نسأل من فضيلة الشيخ الذي يكون اسمه الشيخ أنت كان صلب العلام وقت بيانا الشيخ عبد الله محمد قلبه نستعين لكم طول العمر والعافية مع بجاء لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا, إذا أصبحنا الله أكبر فقد أكبر apàtí àtẹ́rí rẹ̀ tó tí ṣe wà fún. Àwọn tí ọba jẹ́ tí wọ́n máa kọ ẹ̀ẹ̀dára tí ọba bá jẹ́ tí àwọn ẹ̀dí àpò. Tó pé ní máa ń sọ gbogbo tí ọba bá ní kí sọ̀rọ̀ pé gbogbo ọmọ èèyàn láyé bá tí a sọ òsì fún wa káwọ̀ gbogbo èèyàn tó fẹ́ rí orí ilé ló délé ilé ìbàlọ̀ ọ̀nà ìyà ìyára kò yẹ kí wà sí ọmọ ọ̀nà pàṣẹ láti nígbà ilé wọ́n wá sí wa wọ́n lè láti pé àwọn ọ̀pá wa ọdídà ti pé àtìràwú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 adáwọ̀pẹ́ fún ọlọ́run ẹjá adáwọ̀pẹ́ wọlé ọ̀pọ̀ sí jọba tàbí ọ̀pẹ́ wọlé adékọ̀lú gbọ́dọ̀ alhamdulillahi rabbil alamin ọba tí ó sí ọ̀pọ̀lọpọ̀ orí fún wa ọba náà ni adáwọ̀pẹ́ fún lórí lafẹ́ kárí ní àwọn orí ìtí ọlọ́run ọba sí fún wa ìta òkú kéré ni àbí ìtí ọgá jùlọ orí tọ́lọ̀ máa ń ṣe fẹ́dà ó ti ṣe fún wa ọ̀nà ní orí Islam orí ìgbàgbọ́ orí ìjọmọ lẹ́yìn anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àlékún rẹ̀ olùkọ́lọ̀ kó túnmọ̀ sọ́lá ìmọ̀ fún fún wa ọbàrà bá ìdájú wa máa di ọ̀sẹ̀lẹ̀ sí wa láíláí àti gbogbo wa kó ìsàlẹ̀ bẹ̀rẹ̀ látòrí àmàyà wa tí wọ́n Muslim community ní oko tọ́kọ́ ẹ̀ẹ́ àgbàjìlọ látòrí alájúwà abdulhaki bọ́lájí abẹ́lọ́mọ̀lọ́hù subhanahu wa ta'ala lékún dáadáa wa àti gbogbo ọmọ ya wa lápapọ̀ sí kálùkù wa náà tí àjọ wà pẹ̀lú ara wa láwùjọ yìí tí a ń sapá tí a ń sáfẹ̀ lóòkọ pé bóòlù ìdàgbàsókè ó ti bá wa nínú mọ̀ nínú àgbọ́yé nínú tí ọlọ́run ọba fẹ́ kí a fi kí ní káwà fàyè sí adọ́rọ̀mọ̀ Allah subhanahu wa ta'ala tí ó wọ́n fẹ́ kálùkù wọn nípa gbójú wọn ìfàlẹ́ fún àlàáfí ara wọn arísìkí wọn àgbọ́yé wọn ìmọ̀ wọn bẹ́lá bí wọn bá wa tí wọ́n ti rọ́ ìbò wa ọjọ́ pẹ́ láti máa wọn náà ọba tó ti wọ́n rásúwájú bí dáadáa ọba tó ìdá ó kéré ó tóbi kí ọlọ́run ti sàdánwò fún wọn yàtọ̀ wá tọrọ bá wọn ní àtọrọ fún gbogbo ọmọ ìyàwó náà ti kálukú wa náà wà ní ìkàlẹ̀ lọ́lápẹ̀rẹ̀ yàgbá fún òun bí ọmọ ọmọ tí ọlọ́mọ bá bẹ̀rẹ̀ sí dáadáa kan fún wọn dáadáa náà ọlọ́mọ tó láì bẹ̀rẹ̀ fún bẹ́rẹ̀ kàkì ó jẹ́ kí á lò pẹ̀lú àwọn tí ọmọ ìyàwó lóbìnrin àwọn ìyàwó àtàwọn tí wá ti kálukú wa náà orílẹ̀ káyé àtúkẹ́ àti àwọn ọlọ́run tó máa ṣaláì fún wọn wọn dáadáa tó lọ́n ti ṣe fún kálukú wa ọlọ́run tó máa jẹ́ ọ́ àbẹ̀lá torí àwọn ọmọ tí ọlọ́run fún wa kó sí wọn lọ́wọ́ alágbàárkà àwọn tí a ń retí ọmọ ọ̀gbọ̀nà ń kọ́lọ́n kó mọ́tàlá ìfún wa náà gbogbo àwọn tọ́lọ̀ ti fún kọ́lọ́n tí wọ́n lọ́wọ́ agbẹ̀yìn kẹ́yìn pé ó sì wọ́n lọ́wọ́ alágbàárkà èyí tí a ní kí a gbé yẹ̀wò lénìí a máa mú jáde lábẹ́rọ ọlọ́run ọba náà ni ẹ̀rí afẹ́gbéyẹ̀wò lílé tàà fi gbọ́rí ṣùgbọ́n gbọ́sẹ̀ pé Islam ẹ̀sìn tí a mọ̀ sí kí ni ó tá mọ̀ pẹ̀lẹ̀ ní sákìí ìsìnlẹ̀ lórí ni kódà kó sẹ pé ìta ti mọ̀ tẹ́lẹ̀ ni a nítorí wípé a gbogbo aláti wa fi ń ni a mọ̀ bẹ́ẹ̀ ni àdúgbò ẹ̀kọ́ pátápátá wọn alágo mẹ́fà ìwọ̀n àṣùgbà wọ́n alágo méjì ìrún àyílá ago mẹ́rin ìrún ásírí ago méjì mọ́gúrúbí ago mẹ́jọ ìṣáì níbẹ̀ ni àgbẹ́ ẹ̀kọ́ ẹ̀hẹ́n táwà lè torí pa ti máa fi kò oorun kámọ̀wulẹ̀ mọ́ pé tó ni lẹ́ni ojú bá ti máa fi kò oorun tó tó nídìí kámọ̀ rán nípa fẹ́ kéèrè oníyà nàbí sallallahu alaihi wasallam máa sì rántí fáwọn èèyàn innama anta mudhakkirun olùrántí náà ní àfihàn ànábì lasta alaihim bí mọ̀sọ̀lẹ́fẹ́rì àníkọ́ jẹ wọ́n pa ó sáma wí fún wọn náà láyé ní ọlọ́run ọba ní fàzẹ́kìr ìnáfà àdìsíkọ́ máa rán ọlọ́run bá máa tẹ́lá ìpé fàtẹ́kìr fàínà zíkìrọ dánfà olùmọ̀mìnrin ọlọ́run ni ẹmọ́ ara wọlé sí torípéra tí ó máa fẹ́ ní bá gbọ́ lọ́ngbọ́ láǹfààní àkùtẹ́ra tí ó wúlò fún wájú onála pẹ̀tẹ́ ni wá bá lò sí tán láti gbọ́ ẹni wá kó nú ilé rẹ̀ tó fi gbogbo tó ń lẹ̀ ẹni ìyàwó lè fọmọ́lẹ̀ gbàmí ìyàwó fọkọ́lẹ̀ gbogbo ẹ̀ lóríṣiríṣi káfíwá fi àsìkò lẹ̀ fún gbọ́rọ̀ ọlọ́run ẹmọ̀ tó lẹ́ni bẹ́ẹ̀ ti fáà ti gbọ́ èyí tá tún gbọ́ lébi náà ọlọ́mọ́sílẹ̀ jẹ́ kí ó ṣe wá láǹfààní kó wúlò fún wa láyé àti láti yáàmù ìlú kí àwọn ayé náà àtẹlọ́mọba ó bá ní sàlékún àdìbárkà sílẹ̀ àti ìfàyàbalẹ̀ bẹ̀lá torí àwọn alákòóso bẹ̀rẹ̀ náà ọlọ́run kí wọ́n wá pẹ̀lú wọn tó ṣe ìtọ́tọ́nà tó pé ọlọ́run tí fi bá wọn lò ó fi sínú àlámọ̀rí al-ibada àgbọ́yé ètò máa ń tá pè ní al-ibada ẹ̀rí wọ́n ti fi sí orí ìtẹ́lẹ̀ fún wa lọ́pọ̀lọpọ̀ wa náà láǹfààní àti rí lọ́pọ̀lọpọ̀ al-ibada àgbọ́yé ìtàǹpè ní ìbáadà ìtàǹpè ní ìjọsìn àgbọ́yé ẹ̀rí ọkọ̀já pé tí ẹ̀bá rí nǹkan mí sọ mọ́ ẹ̀já wà nǹkan mí sọ kò rí bẹ́ẹ̀ ohun ìfáta rò pé nǹkan kan bẹ láyé tó yẹ kẹ́dà máa sọ̀rọ̀ ń fẹ́ tó bá kọjá yìí tá wá sọ ní ọ̀sán tèmi tó pé gbogbo táǹfojú rí láyé pátá tó bá ti yàtọ̀ sí èèyàn àlùjọ̀nú àti màláìkà gbogbo tó kù tá máa fojú rí àti ìta ń fetí gbọ́ ọlọ́dá wọn fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti wọ́n sáǹfàní bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ kódà tó dó ìtọ́nà àbílẹ̀ àti gbogbo àwọn ẹ̀dá tó kù pátá ọlọ́dá wọn kán lè bá sáǹfàní fún wa káwa ló sáǹfàní látara wọn ẹ̀gbọ́n mi àwọn tí wọ́n wá torí rẹ̀ dá gbogbo àwọn nǹkan ni òun náà lè tí a fẹ́ gbé yẹ̀wò ní ọ̀sán yìí ọ̀rọ̀ tí a wá sọ ní níjọ máa òun náà lọ gbogbo tí a máa ń sọ lọ́rọ̀ láyé àbí tí a máa ń tẹ́kí gbọ́ الدنيا أيها بدون أداء الحقوق والواجبات لا تتب وكذلك العيش ìtẹ̀mí ayé tá ń bẹ̀ẹ̀ yìí àbáyétà mẹ́ndẹ̀ yìí kò lè máa rọgbọ́ kò lè dùn táàbá máa fúnra wa lẹ́tọ̀ ara wa tẹ́bẹ̀ ní àbúgbẹ́ ẹ̀kọ́ ilé ìlagbọ́jú bá ń lẹ yóò bá wọlé àìfàgbàfẹ́ nìkan ní òṣèké ni ni òjá yóò gún tàwọ́bá jẹ́ yóò bá wọn bàbá wa níjọ́ náà bí ní púpé táàbá fáwọn àgbà lẹ́tọ̀ tó yẹ ká fún àgbà ó lè dáyérú ṣùgbọ́n ìsìláàmù jẹ́rẹ́ wa pé ibi tẹ́ bá mọ̀ yẹn ẹ má bá mọ̀ bíbẹ̀ ni ẹ má ṣe láwọn àgbà nìkan bẹ́ẹ̀ bá fọ́mí èké náà lẹ́tọ̀ọ́ ti ẹ̀ náà ó lè ṣe kí ni ó lè dáyé rú ìsọ́gbà nìkan tó bá fi pé àìfún rẹ ni lẹ́tọ̀ọ́ ara ẹni kò ní jẹ́ ká gbádùn ayé jàmá bọ́lọ̀bọ̀lọ̀ àtò tí a wà ń bẹ̀ yá àtò táwọn èèyàn máa ń bèèrè fẹ́ tọ wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà ni ẹ̀rì gbẹgbẹ́ láàrin àwọn èèyàn àtọ́ láwọn kan àrùn tó wọ́n ní wọ́n máa ń ráì ẹ̀tọ́ èèyàn làwọn máa ń jà fún kódà tó láwọn èèyàn kan fi pé ntọ́ dáadì ó sì kéfẹ́ ni ó tọ́ pàtàkì púpọ̀ ṣùgbọ́n tọ́lọ̀ náà lẹ́kọ̀ọ́ àbí ò lẹ́kọ̀ọ́ pàlúfẹ́ kọ́ fún lẹ́kọ̀ọ́ rẹ̀ nínú wa tó náwọ́ àbí ní olúta mẹ́mẹ́ yìí kẹ́ni jáde èmi bá wùyẹ fún mi lẹ́tọ́ mi bá wùyẹ mọ́ fún mi kò tó jáde a rí tó kò sí ni a tí má bẹnu wá sọ̀rọ̀ ẹni tó kò sí California ni ó fẹ́ ká máa fún ní ẹ̀tọ́ tó tọ́ sí òun ọba ìlú ń béèrè fún president ń béèrè fún governor ń béèrè fún chairman local government ń béèrè fún chancellor ládùúgbò yín lẹ́nu òun náà ń béèrè fún mọ́mú ń béèrè fún adarí ẹ̀sìn ń béèrè fún àmọ́ ìjọ náà ń béèrè fún kálukú náà ni ó máa béèrè fẹ́ tọ́ ẹ̀ẹ́ náà ọkọ ń béèrè fún ìyàwó ń béèrè fún mọ̀ sí ọlọ́nà lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà sáàbí òní gbẹ̀gbọ́ ẹ̀yìn ara oko tọ́ ọlọ́wọ̀ lẹ́tọ̀ọ́ tó náà lẹ́tọ̀ọ́ bá tó bá wá lẹ́tọ̀ọ́ tó yẹ ká fún àbí òye ẹ́ tó dákì ẹ̀ṣẹ́ pó yẹ lásán kẹ tó máa kílèmù ẹ̀tọ́ ara yín ẹ gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀tọ́ ọ̀tọ̀ náà ló <laughs> ẹ̀tọ́ gbogbo ẹ̀tọ́ yányá wọ́n kàwọn tí ó máa béèrè fẹ́tàn ọlọ́run ọlọ́run bẹ́ ti béèrè fún lọ́dọ̀ àwọn èèyàn èyí máa wá gbé yẹ̀wò lọ́sàn tè ní kápàtàrà ẹni jí kápójó yé wa ní wípé tágbàgbé ẹ̀tọ́ ọlọ́run lé wa lórí tó gbogbo àwọn èèyàn táà máa ń fún lẹ́tọ́ yẹn jọba ẹ̀tọ́ wọn abẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ló wà bàbá fún wọn lẹ́tọ̀ọ́ wọn wàhálà bí ẹléwà ṣùgbọ́n bàbá fọ́lọ́ lẹ́tọ̀ọ́ tó tọ́ sí ọlọ́run wàhálà tó pọ̀ ní o láti wá ara wa létí nípa ẹ̀tọ́ ọlọ́run ọba yẹn náà mọ̀ ìyá wa fi mú àkọlé tí wọ́n mú lè ní láti jẹ́ oyé wa wípé ẹ̀tọ́ ọlọ́run tó fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn tó dá tó torí ẹ̀dá wa sáyé ayọ́ta wà ń bẹ̀ ibẹ̀ ṣe torí ká lè jẹ ká lè mu ká lè ná ká lè lò ọmọ ìdí yóò ti mọ béèrè lọ́wọ́ rẹ̀ pé mo wá dáyé kí la jẹ kí la mu kí la nà kí la lò kí la wọ̀ kí la fẹ́ fẹ́ níyàwó kí la fẹ́ ní lọ́kọ níbo la mọ gbé nílé èwo la mọ gùn ní nǹkan gùn àjẹ́ndà ọmọ ni wọ́n fẹ́ kí a fi rárá wa létí lọ́pọ̀ yìí táwa ní kó tó bẹ́ẹ̀ àbí oníbẹ̀rẹ̀ lọ tó bá ẹgbẹ́ gbogbo àsìkò wa pátá abálè máa lò nítorí ìtàn yẹn ó tó bẹ́ẹ̀ ojú rẹ̀ ṣùgbọ́n bí yàtá gbọ́ ìjọsìn yìí 24 hours yẹn náà á kọ̀pínlẹ̀ ní bí 20 hours kó máa jẹ́ ìjọsìn fún wa tí yàtá ọ̀dà sáńdì ìta wá sí láyé aka wá sáyé bó ṣe wáyé náà ní ó wúrò ẹlẹ́gbájá fi àpù láyé kò rí nǹkan kan mú kú ń bẹ́ẹ̀ ẹ̀dàkùta náà máa ń sọ yẹn fún tẹ́rẹ tí ò kọ́ lé ní ẹni tí ò níyàwó lé ní tí ò bí mọ́ ní ẹni tí ò kọ́ mọ́lẹ̀ sáyé ní náà àwọn tó wá sáyé tí wọ́n rí nǹkan kan mú kú ń bẹ́ẹ̀ òun làwọn tí wọ́n fi jọ sọ fún ọlọ́run orí ń bá wá sọ lé ní jọmọ́ ọ̀rọ̀ ńláńlá nìyí kò sí ìyàtí wo ní dúkìá tó láyé tí ò bá ti ní táwá sọ̀rọ̀ ń pa ìlọ́sàn ibi aláìní nǹkan kan náà ni irú ẹgbẹ́ sí wọn wá sáyé òun náà lè jọsìn ọlọ́run ẹ̀rì ilé ìjọ ní ẹ̀tọ́ tí ó inú àti wọ́n bá nẹ́bí jẹba nẹ́bí mú ní ọkẹ́kọ̀ọ́ lọ́wọ́ nẹ́bí sọ́lọ́mọ́ ẹ̀wọ̀n sọ́lọ́ ara ẹ̀kọ́ tà nẹ́bí kọmọ tó ná ọlọ́dọ̀ nẹ́bí ibẹ̀ láti gẹ́gẹ́rẹ́ ọ̀rọ̀ wa lè ó ní kó tó rọ̀ nípa nẹ́bí sọ́lọ́mọ́ alaihi wa sallam ala dimari yuqalu lahu ufayn bàbá yìí ni mo wà lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ dọ́ǹkì ó yàtọ̀ sí kárẹ̀ ó ní mo wà lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì wà wájú èmi wá wà lẹ́yìn ajọ́gbòkó sórí kẹ́tẹ́kẹ́tẹ́ àjọ wa ń go kẹ́tẹ́kẹ́tẹ́ ló ìlú àtànábì anábìwá bèèrè lọ́wọ́ ń pè ya Mu'adh wàfèrè wáyé fi ya gulam anábìrì mo pè rẹ ọmọkùnrin àbí mo pè rẹ Mu'adh atẹ́bìrì mahaqullahi ala al-ibad wa mahaqqul ibadi ala Allah ṣé wọ́n ma ń tó jẹ́ tọ́ ọlọ́run fẹ́ túláàsì ní kẹ́ fún tẹ́ẹ̀ bá fún yóò dayé rú bẹ́ẹ̀ tó kúrò láyé yóò tó dọ̀run yín rú tẹ́ẹ̀ bá fọ́lọ̀ lẹ́tọ̀ọ́ tó gbogbo ìyàrá yá máa ń ṣàì fún lẹ́tọ̀ọ́ rẹ̀ tí ò ní sí wàhálà kéde ní tọlọ́run ìtọ́lọ́run ti béèrè ní kéde tí gáyàn lọ́rùn tí ò ṣeéṣe tó ṣeéṣe tó gbé gbogbo ẹ̀ sínkù sínkù Ànábì wa béèrè lọ́dọ̀ Mu'adh ibn Jabal ìpè tí wọ́n mọ ìtọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ ẹ̀dá torí pé tẹ́ta ò bá fún ọlọ́run wàhálà ni o kí sì ni tó yẹ kí ọlọ́run fún ẹ̀yin náà bẹ́yìn náà bá ti ṣe tó yẹ kẹsì màá bí wọn jábà bàbá ìṣọ́rọ̀ ńjọ́ náà wọ́n ní Allahu wa rasuluhu a'lamu wọ́n lọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló máa ń òun náà lè kí ni ó ayà àbúdúhù wala yushriku bihi shay'a òun náà lè kí wọ́n máa jọ́ ìfọ́lọ́run ìdọ́lọ́n torí ẹ̀ mú wa wá láyé ìdọ́lọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn ẹ̀dá òun náà lè ká máa jọ́ ìfọ́ wala sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run bí tí wù kó mọ̀. ẹ máa fi fọ́lọ́run ẹ máa sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run bí tí wù kó mọ̀. ẹ̀rì eléyìí òun náà ni tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run وحق العباد على الله ṣùgbọ́n ìtò jẹ́ ti àwọn èèyàn táwọn náà fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run Allah yu'adhiba man la yushriku bihi shay'a anábi náà ní kọ́lọ́run má jẹyìn níyà tí ọlọ́run ò ní jẹyìn níyà ìyàwó ní ṣe dédé orí yìí lóòdíwà bàtẹ́ ìbá ti tẹ́bọ̀ pẹ̀lọ́lọ́run tẹ́ẹ̀ múrugún pẹ̀lú ọlọ́run tẹ́ẹ̀tò ìbà òjọba ti rẹ̀ ìjọsìn yẹ ti bàjẹ́ náà nù nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam yìí ìlàkiri wípé ètò jẹ́tọ̀ ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ àwọn ẹ̀dá òun náà ní kí a máa sin lọ́run káàsì máa ṣe kí ni ọ ká máa mọ̀rọ̀gún pẹ̀lú ọlọ́run ilé ìjọsìn lọ́lọ́run torí ẹ̀dá wa wá sáyé ẹ̀ẹ́ ayọ̀ ló fún wa lókun lótorí ẹ̀yàn ìyá fún wa lótorí ẹ̀yàn bàbá fún wa torí ẹ̀ ló fi ń fún wa láwọn ọmọ ọba àwọn ọmọdé rí bá ń bí wọ́n wọ̀nyí lóòótọ́ ní èrò nígbà tí máa ń wú òkì òun náà ní pé bí náà bá kú ó fẹ́ ń bojú lọ́gẹ̀dẹ̀ bá kú ó fọ ọmọ ẹ̀rọ pò bókété wa bá dàgbà kó máa mú mú ọmọ ẹ̀ gbogbo àwọn àjẹ́ndà àwọn èyí da ọlọ́mọsọ́lá ìjà àwọn ọmọ wa ó ṣe fún wa yàrá ṣùgbọ́n kì í ṣe torí ìyẹn lọ́n torí ẹ̀ fún wa lọ́n lọ́lọ́ torí ẹ̀ fún wa lọ́mọ náà ní tó torí ẹ̀ fáwà náà láwọn ẹ̀yà wa kí ní nǹkan náà nítorí kí àwa náà lè máa jọ́ sí ọlọ́ mi gbogbo ẹ̀dá bọ́lọ̀ mú wá sáyé ìrúngbà ọlọ́run tó fi yé wá sáyé kó wá yí wá sí lọ́nà èpé kó kàn jẹ ni báyìí lọ́wọ́ bá sọ́nà Suratul Asariyat Quran chapter 51 verse 56 ọlọ́ni wà máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọlọ́ni ní ìdọ́mẹ́ bí ní àti àjọ̀nù bí kì bá ti pé kí wọ́n wáyé wá jọ́sìn bí ní ọlọ́run torí ìjọsìn la fi wá sáyé àwọn kan ní ìsọ́kúta ń gbé ṣe láyé nínú ń tọ́ dáa ọlọ́run fi àláwá ń ti ẹ̀kalẹ̀ ìgbésí ayé wó lè rọ̀ wá lọ́rùn ni lọ́gbà pé torí ẹ̀ lọ́lọ́wọ́ bá ti dá wa yẹ lọ́pàá tó ìgbẹ́jà dábá jáde láyé wọn ò ní máa béèrè pé wáì ẹlẹgbẹ́ rẹ̀ ń kọ́ lé tí o kọ́ eléyìí ń rálẹ̀ ìwọ́ ọ̀rà wáì tí wọ́n bí wọn tí o bí wáì tí wọ́n lówó lọ́wọ́ tí o ní wọn ò ní béèrè gbogbo nǹkan wọ̀nyí ṣùgbọ́n tí wọ́n máa bí òun

kílẹ̀ ẹrù pọ́lọ̀ torí ẹ̀yàn wọn láàrín ẹlọ nítorí tán lè já títì fún yín kán lè fún yín ní ẹlẹ́tírísítì ẹ́ kán lè kọ́lé ńláńlá kán lè fún yín lórí títí àwọn nǹkan amáyérọrùn lóòrùn nígbọ́nà torí ẹ̀yìn àwọn ànábì ọlọ́run tó torí ẹ̀ràn wọn ń tẹ́ sí wa òun náà níbi bayanu àbí ìhìnmọ̀ hìnmà láti ṣàlàyé èròǹgbà tọ́lọ́run torí ẹ̀gbọ́n bẹ̀ dé ìyàwó sáyé òun àwọn èèyàn wọn ẹ̀rì bẹ́bá ọdún súrọ́tù al-A'raf Quran chapter 7 tàbí ẹ̀yà 59 àwọn náà rí pé ìdáwọn ànábí ọlọ́run máa ń sọ gbogbo wọn ní kíra máa ń sọ wọn ni àbúdó lọ́ha máa lákan ní ilá ìrìnàwó ọba tó dá ní ìmẹ̀kanáà bẹ́ẹ̀ lọ́nà ọ̀sán Suratul Anbiya Quran chapter 21 nítorí àyà 25 ọlọ́ni wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayya annahu la ilaha illa ana fa'budun ọlọ́ni kò sún jù kẹ́kọ̀ọ́ táwọ ọlọ́run wá sáyé tí kìí ṣe pé ìta fi rán òun náà ni kó máa sọ fáwọn èèyàn wípé ẹ máa kò sẹ́lú nítorí ẹgbẹ́ máa jọ́ ẹ máa wá jọ́sìn fún ọba náà ẹ má fi ìjọsìn rẹ̀ ẹ má fi ṣeré ẹ̀mú ní ọkọ̀kọ́dùn ọgbọ́gbọ́ wá tí a máa ń gbọ́rọ̀ wà tàà jẹ́ mùsùlùmí a lè máa wò pé sáwàtí ọ̀rọ̀ yìí bá wúrá torí wípé àwọn òṣìgbà kan wọ́n ti lọ́wọ́ wá ń ti lọ́wọ́ náà láti jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ àríjẹjọ́sí àríjẹjọ́sí gbogbo wá náà àwa náà lọ́kàn mọ̀nà tàbí ìbátúwátà bí wà dáwà ṣùgbájú ọmọ ayé wa wípé agbóyé ìjọsìn yẹn òun náà ló sáfẹ́rẹ́ lára ọ̀pọ̀lọpọ̀ wáta aláàjẹ́ mùsùlùmí náà agbóyé rẹ̀ ní òun náà máa ya wá fẹ́ kí a fi kíní o kí a wá gbéyàwó lé nìyí tàbá ń sọ láìlá ayé ní ìfàkọ̀dìdákalá Islam wàsọ́ra mùsùlùmí ìlú ẹni bẹ́ẹ̀ ti wọ́n islam ó ti di mùsùlùmí náà nù ẹ̀wà rí láàrín aláwọ̀ ni ìjọ kẹta wa sọlọ́fọ́ ni èmo jẹ́ ìkiri ayé tí mo wá yìí àti gbogbo ẹnikẹ́ni tó bá wá sáyé wọn àlẹ́tọ̀ ká máa jọ́sìn fún nǹkan ní ìmọ̀ àfi ọba tó dá wa nìkan tògbólò yìí sọ ìkẹ́ ẹlẹ́kejì náà ni pé àgbọ̀dọ̀ wá tó sí nǹkan míì tó dàbà bá láǹṣe kí ni o àjọsìn ìfọlọ́run léyìí òun náà ni tọ́lọ́run wá ń bá wá sọ lọ́pọ̀lọpọ̀ àyè ló ń sọ àì bọ́lọ̀ bá wá fẹ́ bá wá sọ ọlọ́run a máa sọ fún wa látara àwọn nǹkan tó ṣe fún wa tí ó fẹ́dà tó lè fi irú ẹ̀ fún wa mọ́ bóore èèyàn bá ìṣepọ̀ léèyàn lórí sí bẹ́ẹ̀ làá fi gbóore fẹ́ni tó sóore bẹ́ẹ̀ náà nílé ẹ̀kọ́ ìgbé ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti dúpẹ́ tẹ́ni ogún ni lọ́bẹ̀ náírà mo rò pé bẹ́ẹ̀ kọ́ lè dúpẹ́ ẹni tó fún ní 1000 náírà ẹni sì fún ní 1000 náírà ìlú ọ̀pẹ́ tẹ́ ẹ̀ta fún ẹ́ kò ní tó tẹ́ni ogún ni lọ́bẹ̀ 1000 náírà bẹ́ẹ̀ náà nílé ẹ̀kọ́ ẹ mo ṣe rí nù nígbà wá wo lọ wọ́n bọ̀ láti pé kò sí ẹni tó sóore fún wa tó dàbí ọba tó dá wa bẹ́ẹ̀ náà nílé ẹ̀kọ́ kódà kùránì náà máa sọ pé wà máa bí kọ́mi ní ẹ̀ kò sí dáadáa kan tí ń bẹ fún níbi ètò ìyọ́ ọlọ́run sí nínú dáadáa tó lọ́wọ́ bá fi fún wa ọlọ́run àmọ́ fi bá wa sọ̀rọ̀ tó bá wá fi bá wa sọ̀rọ̀ tán yóò wá gbé tẹ́lé wa lọ́wọ́ kí ni tẹ́nà kò náà lè jọ sọ̀kọ́ ọba ọlọ́nìyà ẹmọ ọjọ́ ìfún ọba tó darí ọba tó dáwọn tí wọ́n sáájú ní lọ́làwọn bàbá bàbá bàbá bàbá bàbá bẹ́ẹ̀ ọba lọ́mọ láyé yóò sì ní bàbá ńlá bàbá bẹ́ẹ̀ àrí ẹ̀rọ èèyàn bẹ láyé fẹ́ kò bí ma bọ̀tẹ́nu rẹ̀ ọ̀gá kúmọ̀ lóhùn yíyan bàbá ńlá bàbá àrà àwọn olóṣèlú ọlọ́run ẹmọ ọjọ́ pẹ̀sẹ̀ mi ọba tí mo dá yín tí mo dá wọn tí wọ́n sáájú ní náà babalá babalá babalá babalá wa ọlọ́run ẹmọ ọjọ́ pẹ̀sẹ̀ mi ọba tí mo ṣe bẹ́ẹ̀ alẹ́dìgbà alàlákùnrin ọgbọ̀gbọ̀ ọ̀ṣà èmi tí mo tẹ́ ilẹ̀ fún tí mo jẹ́ kó wà sókè kó má rọrùn fún láti máa dárakára nígbà ń ọba tó ti múra sọ́jú bí dáadáa fara sáyé lọ́gbọ́n ti sọ ìyàdánwò fún wọn láti gbogbo wa náà lápapọ̀ lékún àlàáfíà máa lékún karama lékún àpọ́nlé kọ́lọ́kọ́ mọ́sọ́lá ìbánisẹ́ fún wọn jama ọlọ́mọ bá ń bá wọn sọ̀rọ̀ orí àìwá náà gbogbo ẹ̀yìn èèyàn lápapọ̀ gbogbo rọ̀ bákan ẹ̀mọ ìjọsìn fún ọba tó sì jẹ́sìn inú fún yín ọba tó fún yín lọ́sọ̀ tó fún yín lóòótọ́ kọ̀ntró àkíyèsí ní ayé ní tó fún yín níṣẹ̀lẹ̀ tó fún yín lálàáfíà òun náà ni ẹ̀mọ ìjọsìn fún kẹ́lẹ́bà tẹ̀mú ọlọ́run ọba yíwá sí àwọn mèremère fún yín inú ẹ̀rẹ́ kó tẹ́ ilẹ̀ fún yín bákan náà ó tún fi sọ́mà kan fá orí yín ẹ̀rì ẹ̀rẹ́ ń bẹ lókè sọ́mà alágbálúgbò omi ẹ̀bá sọ sọ́mà kejì ìkẹta ìkẹ́nínú èyí táwọn ìkejì wà ìkẹta ún ẹ̀rì lẹ́yìn kéje ní alágbálúgbò ní ọba tó dárú ara bá ní jàmáà tó ràbára yẹn ọba bẹnẹfíìtì wa ó tó kéyàn ó kéyàn kan sára tó bá yẹn bó sì máa fi ìwọ̀tọ̀ serú gan ó rà tí tó ṣe yẹn máa wúlò fún wa wọ́n tó sọ́kọ̀ pé bẹ́ẹ̀ ká lè máa sayé láìsí bámà lórí ẹ̀ ẹ̀bá ní lọ́rọ̀ jàmáà ó rà bí ilé ní àmọ̀lẹ́bí wa tó ń bẹ́ẹ̀ nù sàárì sọ́mọ̀ sí wà lókè eré wọn náà bẹ́ẹ̀ ẹ̀rọ gbọ́n bàbá wa ń dọ̀ bá gbàdúrà ní ọlọ́run òjò àánú sí kádàrí wọn bẹ́ẹ̀ ni òjò tó máa rọ̀ fún àwọn tó ń bẹ nínú sàárè kápọ́tà wa tá ń bẹ ní orí ilẹ̀ láti ìbọ̀sílẹ̀ ọlọ́jẹ́ ni wọ́gbùn ọgbọ̀n lórí àkọ́gbọ̀n lórí ẹ̀sìn ọgbọ̀n lórí àbùkù ọgbọ̀n lórí ìtọ́sọ́nà àtọ́lọ́mọba ọlọ́ni orí tó wá ń gbọ́ láti sọ́nà yìí ló wá ń fún yín láwọn oríṣiríṣi àwọn èso ẹ̀yà àsìkò àgbálùmọ̀ ní àsìkò ọsàn ní àsìkò mọ́ngò ní ẹni ìjẹlẹ́yẹ ọ̀gẹ̀dẹ̀ mo fẹ́ jẹ mo jẹ párántà àbàbà ní ẹbá wá gbogbo tí kálukú yín ni ọbọ̀ tẹ́ ìtakọ̀ tẹ́ ìdónú nì kí lọ́fà òjò tí ń rọ̀ láti sọ́mọ̀ náà ní gbogbo bá dápá ogún bí ọdún méjì jàmá ẹ́ ó kọ̀wé láàmà pè yẹn òjò ń rọ̀ gan aṣọ pé rìsẹ́sàn wà tí ó wà wá sójú ọmọ bí ọdún méjì kílá mọ́ sọ àà ah, bá ti sọ ìka mọ́ sọ ọlọ́wọ́ bá ní èdè mú rọ oṣù rẹ kalẹ̀ tí mú àwọn oríṣiríṣi èso wá fún yín pàlátẹ́jọ alóríláhi àdáadáa láyéláyé yìí wọ́n ní ìyẹn látọ̀dọ̀ lọ ẹ̀yìn tí ń bá sọ̀rọ̀ tí mo ṣe ẹmọ́ tẹ́ nìkan kan tí ẹgbẹ́ ìyàn lọ nínú ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu yìí àbínú tí ẹ ní lọ́kàn ní àbínú tí ẹ máa ṣe oníṣẹ́ ni ìdíwọ̀n ọlọ́gbọ̀n náà ní kí ẹ gbọ́dọ̀ sí ẹlù ní àfihàn nìkan tí mo ṣe nǹkan yẹn mọ́ ọlọ́niwọ̀ á ń tó ta àlà wọn abálẹ̀ ìdálẹ̀ ta sọ pé ẹ̀yin náà mọ̀ pé kò sẹ́ni tó wọ́ sí kẹ́ẹ̀ máa ṣe lẹ́yìn mi ọlọ́run ọba tí mo ṣe kí ni o tí mo dá ẹ bẹ́ẹ̀ bí abáwo anábíwá Ibrahim alayhi salatu wa salam ọlọ́dúnmọ̀ ìbọ̀ràbímọ̀ ìtẹ̀kọ́lá lẹ́kọ̀ọ́yìn ẹ̀rọ ti ń gbà tí bàbá náà sọ fáwọn èèyàn rẹ̀ àwọn aráàlú rẹ̀ tọ́lọ́mọ bá rán wọn sí kí ni bàbá náà sọ wọn ní gbogbo mọ́ àwọn tàkùrù تعلمون ẹ máa jọ́sìn fún ọba tó dáa ní ẹ sì fi ìbẹ̀rù ọlọ́pọ̀ bẹ náà fi ṣayé òsí wàhálà kan ní nàìjíríà ń tẹ́sì lásìkò sábàra wá sọ̀rọ̀ àtọ́jọ́ tó ti pẹ́ wá ní wàhálà àjọṣe yìí náà bàbá gbọ́ ìjọsìn tọ́lọ́n torí ẹ̀dáwò èèyàn yìí bó ṣe tó àti bó ṣe yẹ wàhálà táàmù ara nàìjíríà kéré ọlọ́wọ́ fi wá láyà balẹ̀ a fi ọlá fún ọlá fún wa ṣùgbọ́n tá àbá ti gbọ́jọ́ sí yé wàhálà ni ó máa bẹ̀rẹ̀ tẹ́ẹ̀fì máa jọ́kùn fọ́lọ́n إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا للذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا لا يملكون لكم الرزق فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون ó ní ìdájú wá jọ́sìn fọ́lọ́run nǹkan mílẹ̀ jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ìyẹn jẹ́ gbogbo nǹkan ní ìfìwọ́n ń fẹ́rẹ̀ yẹ ọlọ́run ló ń bẹ́lẹ̀ kò sódò ló mẹ́ ó ní ọlọ́run nìkan ni ẹ máa jọ́sìn fún ẹ máa wá rìsì kí ìjẹ́ fún ìná lò ẹ́ da yín ó fẹ́ káfíìrì ní ibò nínú afẹ́ tẹ́gbẹ́ ló sọ̀kọ̀lọpọ̀ ìdàkudà láyé lẹ́yìn tí wọ́n fi ń ṣe nǹkan ní ìgbéyàtọ̀ sọ́nà èyí ń sẹ́gbọ́ èyí ń tó ìta ojú kòkòrò ní gbé ní ilé bẹ́ẹ̀ ni ìyọ̀bájọ́ tó gbọ́n ní pàtíyàn ó máa lọ sí nǹkan ní lẹ́yìn ọ̀rọ̀ ìdí ti máa ń kọ́ sí kéyàn sí nǹkan ní lẹ́yìn ọ̀rọ̀ èyí tó gájú nínú rẹ̀ ni afẹ́dà afẹ́dà afẹ́dà afẹ́dà ló sọ́pọ̀lọpọ̀ dídákúdà ẹ̀ ṣòro náà nílé yóò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ wa ẹ̀wà rí ara ni ó ti kọjá pé mo ń gbáwẹ̀ àwẹ̀jẹ́ rí ní ara jọ fi ní oná pàtàkì tó rò kọjá pé lè náà yọ bàtà àti lè jọ lọ sí tẹ́ hajj gbogbo tákàrí ara jọ fi ní ṣùgbọ́n jọ fi ń fẹ́ jù bẹ́ẹ̀ lọ àgbọ́yé tí ọlọ́run fẹ́ ká gbọ́yé lórí ọ̀rọ̀ ọjọ́ fi ó kọjá mo ń kírun mo ń gbáwẹ̀ mo ń yọ bàtà lówó mo lọ sí kí ni mo lọ sí tẹ́ hajj ìjọsìn nìyí ó gbọdọ̀ kó sínú gbogbo ètò alámọ̀rí ayé wa ìgbàyí láàtò mọ̀ pé ìyẹn gbẹ́sẹ̀ rẹ̀ láti tẹ́kẹ́ ní o láti tẹ́ lọ ohun tó rọ́mọ̀ ọba tó dáwájọ fún ara ẹ̀ kò sọ pé àwọn nǹkan mẹ́rin àbí márùn-ún ìpéré òun náà ní ká máa fi jọ́sìn fún wọn lọ nù ó ṣe lára àwọn ìjọsìn ní kò ṣe lópin ìjọsìn ìdáàfin ṣe lọ́run ẹ́ ọ̀pọ̀ ju èrò lọ àtàwé àti sàkáà àti bẹ̀rẹ̀ ájì lọ́run eléyìí òun náà lárí lọ́rọ̀ nẹ́lúwa Muhammad sallallahu alayhi wa sallam ìtọ́lọ́pọ̀ bá pa aláṣẹ ní Suratu Al-An'am Quran chapter 6 verse 162 ọlọ́pẹ́ká nẹ́bí sọ fáwọn èèyàn ní tó sọ ní bí ọlọ́run ti sàlámà rí ayé ànábi gbọ́dẹ̀ ti fẹ́ kí tiwa náà rí àwọn àtàjọmọ lẹ́yìn ẹ̀ àtàwọn oníjọ ọlọ́run ti gbá nàbí sọ́lọ́ ọlọ́run tó lábì ní ẹni gbọ́ ìpín bá ń bẹ láyé inú àwọn wúmọ̀ ànábì náà ni ó lè wá jẹ́ wúmọ̀ rádaràdá bí ọ̀gbọ́rọ̀ sí lẹ́nu tí ọ̀gbá tiẹ̀ ó sì lè jẹ́ èyí tó gbọ́ tiẹ̀ bí àwa pẹ̀lú ilé báyìí kọ́lọ́run mọ́ tẹ̀lé o ó mọ̀jà aládánwò sí ìjà gba tó ń tí ọmọ lẹ́yìn àdáni náà wọ́n máa jẹ́ ọwọ́ àgbàgbọ́ wọn àgbàgbọ́ ẹ̀ èrè àìgbàgbọ́ ni àánú máa jẹ́ nígbà wọn bá tán lórí ẹ̀ ní ohun ìdábẹ̀lọ́n tó kálukú ọmọ tán lórí ẹ̀ ká tán lórí ìlẹ́gbàgbọ́ sọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run kí lọ́wọ́ bá sọ fún ànábì inú ayà yìí ọlọ́run ní kúlù èrè ànábì sọ fún wọn nínú mò ń kí yẹn ara àjọsìn ni wọ̀nà sókè

ojú ọba gbogbo àgbàlá ayé láṣẹ rí ìkàlẹ̀ ọba tí ò lórúkú tí ọ̀lọ́ bàtà ọba tí àìlá tí ò láfiwé tí ọ̀lá àbújọ ẹ̀rì anábìlẹ̀ wọ̀bí tààrí kan òmìnir tó ètí wọ́n ní sọ fún yí ni wọ́n sọ ètí wọ́n ti parí láti pé kí wá sí láyé náà mo di kí ẹ̀ mi wà ẹni tó jẹ́ mùsùlùmí nẹ́bí bóbi sọ ní bíbẹ̀ nínú sọ ìwà náà wọ ní mùsùlùmí ní èmi làkọ́kọ́ ẹni ó jẹ́ mùsùlùmí mo fẹ́ kàn ká dáàmú lọ́nà àyàwó ń bẹ̀ bíbẹ̀ náà ní ká bá dẹ̀ ẹ́ ìsáàmì mẹ́fì làkọ́kọ́ mùsùlùmí náà bíbẹ̀ ní àbíbẹ̀ ẹ̀kọ́ tọ́ àyàwó níbẹ̀ ẹ̀kọ́ but kùránì sọ níbi ìpé wà náà awúwọ́ lórí mùsùlùmí èmi là kọ́kọ́ mùsùlùmí èyí sì ní bẹ́ẹ̀ kọ́kọ́ láti wá sí náà tọ́ ó ti kúrò lọ́dọ̀ àwọn ẹ̀yà wa ẹjá bọ́ sọ́dọ̀ àkàwú wa àwọn bàbá wa ẹ̀yà ẹ̀gbọ́n wa lọ́kùnrin ẹ̀yà bálé wa ẹ̀yà fà wa náà ṣe bẹ́ẹ̀ ni náà làmìnàbí làkọ́kọ́ mùsùlùmí ṣe bẹ́ẹ̀ ni àríwẹ̀ ẹ̀bọn Tọ́ọ̀hẹ́n àrájúwà náà parí ẹ̀, wọ́n lè jíkù láti bá ti sọ òun náà láti kí ni òun náà ní kágbà wọ́lá ìwọ́jẹ nínú. Ṣùgbọ́n síbẹ̀ ń kọ́ Kùránì tó wá sọ yẹn ságbà pé kó tó sọ míì méjèèjì ò ti tako ara wọn. Tó ń wáyé pé ń ta ní ká dúró sí ìnúgbà nábì náà làkọ́kọ́ mùsùlùmí káàbójú wo nǹkan ní ìdíkùrá ní kó sọ mọ́ kí láwọn wá pàdánù ìrísá nílé ìgbèrí lòun ọpọ́sìtì mùsùlùmí èdèrí náà ni kò gbélé ẹ̀ta nígbàtọ́ bá máa wà tó jẹ́lẹ̀ kẹta òun làwọn tí wọ́n máa ń tẹ́ẹ̀tẹ̀ kan bọ́ náà sùláàmù tí wọ́n tẹ́ẹ̀tẹ̀ kejì bọ́ náà tẹ́ẹ̀tẹ̀ kiri ó sì ní táìpù tọ́lọ láìláhàrù láìláhàrù ìrí ìbá ń gbóná wọ́n yọ ẹsẹ̀ tí wọ́n ti bọ̀ bí wọ́n ti bọ̀ bí ìpadà ìrí ìdábà tó ń gbóná fẹ́lifẹ́lí wọ́n tó yọ ìyẹn lọ́wọ́ ti bọ̀ àǹfààní làwọn ọmọ wá káàkiri ayé ti àmọ̀nà bí kí tọ́wọ̀ bó bá wá rí bẹ́ẹ̀ sálà nàbì náà làkọ́kọ́ mùsùlùmí bí kùránì ṣe sọ ìdẹ ní àgbà bẹ́ẹ̀ tí là ń pe ànẹ́bì ìgbà gbẹgbẹ rí òun ànẹ́bì mọ́ sáńgọ́ pé Ànábì Yusuf ń gọ́, Zakariya ń gọ́, Yahya ń gọ́, Ìlìyàzù ń gọ́, Wàlìyàzà ń gọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni náà wà nàbí ọlọ́mọba. Wa Zakariya wa Ibrahim wa Yahya wa Yaqub wa Ishaq wa Tudus gbogbo àwọn ànábì ọlọ́run yìí kílà àwọn náà ah, mo sì rí àwọn náà? Inú àwọn àtànábì ta ló kọ́ ẹjá mọ́ wọn sí calculation ní ìgbẹ́dín gbọ́wọ́ mẹ́jì àmì gbọ́bà tí ń gọ́ ìlà Amẹ́ríkà lórí ìdẹ̀kọ́ ìgbẹ́lúwọ́n broadcast and live àmì gbọ́bà tí wà ní Britain yóò máa gbọ́bà tí ń sọ̀rọ̀ ní oko tọ́ì tí wà ní Britain ń gbọ́wọ́ rẹ̀ àti náà tàbá wà London ń gbọ́ dáńgọ́ jọba inú Muhammad sallallahu alaihi wasallam bóòlà náà ìdè wá jẹ́ nọmbà wọ́n ìní ọmọ bí ọmọ tí ṣe bí i ṣe sàgbà bàbá rẹ̀ ẹ̀hẹ́ alájúwa ní ìfẹ́ ṣe ń gbà mí àràgbà mẹ́káníọ̀nà nánú àwọn wá sọ fún wa ni àwọn náà mùsùlùmí gbogbo mùsùlùmí náà bí ọlọ́run tó wá sáyé kí èsè mùsùlùmí àbọ̀mí ṣùgbọ́n tá a bá sọ pé Islam

nǹkan àwọn tó kọ́ jẹ́ mùsùlùmí láyé pé yóò jẹ́ mùsùlùmí láyé nọmbà wán àmọ́lẹ̀ àádámù nínú èèyàn o ẹ̀ ìsìláàmù tí àwọn èèyàn wá ṣe látàrí àádámù títí ọparí sí àsìkò ànẹ́bì àyíká sáàmà sí jesus àyíṣọ́láàtí wọ́n sàlám látàrí àádámù títí tó ti dàpọ̀ yíká ìsìláàmù gbogbo wọn yẹn ni wọ́n pè ní general kí ló kó sínú ìdókó sínú náà ní ẹ̀ká lọ ẹ̀sẹ̀ lọ́run ẹ̀sẹ̀ láti ẹ̀bọ̀n ẹ̀sẹ̀ lọ́run ọ̀sán gbogbo pẹ̀lú ọ̀rọ̀ gbogbo ẹni bá ti ń ṣe bẹ́ẹ̀ níjọ́ náà lọ́run mùsùlùmí náà ní gbogbo wọn èyí tó bá wá ní kàbínẹ́bì sọ ní ìpé wà ánà awọ ní mùsùlùmí na èmi ní ìlú wà pẹ́ńṣí àyẹn lọ́lọ́run ti gbé ó bẹ̀rẹ̀ láti gbọ́ ọlọ́run ti gbà lọ́bí dìde ìyẹn ni ó mọ̀ wá wà títí táyé ó fi parẹ́ dáfọ́ ìtí òfin ẹ́sà lẹ́bí ní ìlẹ́yìn ti ẹ̀ mọ́ àgbọ́mi yé jẹ̀mọ́ èyí tó ń gbé wá tó wà pẹ́ńṣíà ọlọ́run tó fi nǹkan kan kún ni ni àfáàdé wa sọ lóṣù tó ń mahasi ilé islam wákàtọ̀ ilé islam àwọn nǹkan tó tó wà sí sí àìní islam ọ̀pọ̀lọ̀ òkèrè ànábì tó tó fi dáa ju títà wọn tí wọ́n ṣáájú yẹn lọ islam yẹn lànàbì sọ pé mi ní nàmbà wán rẹ̀ tó náà wákọ̀ nàmbà wán lóòótọ́ ò ní nàmbà wán tó torí ẹ̀ tó bá lóòótọ́ nàmbà wán ọ̀rọ̀ rọ̀ sọ agbọ́n iye jà wà bó ti rí náà nù kí la wá fẹ́ lò lábẹ́ òun náà ni pé islam àbí ìjọsìn tọ́lọ̀ ló torí ẹ̀dá wọn ẹ̀dẹ́ ènìyàn pé ká wá ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ ayé wa lọ́lọ́run fẹ́ ká fi ṣe kò dẹ̀ àfẹ́ ìsì wa kò díwọ́ ká má jẹ ká má mu kò díwọ́ ká má ṣe kátàkárà wa kò díwọ́ ká má ṣiṣẹ́ wa kò dàmú ẹnìkan sọ kò àfẹ́ wa tó ṣe bàbá ti gbàgbọ́ ní bí ọlọ́run ṣe fẹ́ kí ni o yóò máa pè ní ìjọsìn nínú àwọn àfá tí wọ́n dẹ́fínéèdì ẹ̀ láti nǹkan bí ọgọ́rùn ọdún ní mẹ́jọ kẹ́lì méje ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ti kàn sára sí bàbá náà ìpé àìfà ọgbọ́jọ pẹ̀lá lẹ́bí mú wá lóòótọ́ ọgbọ́ yé dáadáa bàbá rẹ̀ Islam alìmọ́mọ́ abúlé Abbas ibn Taymiyyah rahmatullahi alayhi ọlọ́gbà ní fọ́nù Allah gbogbo àti ẹ̀bá ń ka ọ̀rọ̀ bàbá mi á ah, ìwọ́n máa pàdúrà náà ń tẹ́ sí wọn àwọn àtàwọn tí wọ́n ti sáájú wọn àtàbà dé lẹ́yìn wọn náà àbá àwọn dáadáa àtàwọn tí ń bẹ láyé nìsín àbá tí ó tún bá wà lọ́lọ́mọ́síláì sí wọn lè jọ láti bọ̀ kan àti gbogbo wa náà lápapọ̀ kí wà ń pè ní ìjọsìn ọlọ́run torí ẹ̀dá wa tí ẹ bá ní ìjọsìn ọlọ́run àbí ọkọ̀ tí ìran nìkan tí ìran nìkan láwá sí láyé no ìjọlọ́run fẹ́ ká ti jọ́sìn fóun ní ìrun ara rẹ̀ ní ṣùgbọ́n kì í ṣe kí ni kì í ṣe nìkan ní láti máa wá sọ fún wa wípé ibi ń jẹ́jọ sí ismọ̀ já ní ọ̀hún ní kó lè máa yọ sí gbogbo mọ́ wọ́n yẹ ọ̀dọ́ ìta ń pè níjọsìn náà ní orúkọ kan ní tó kó sínú gbogbogbò tó bá ti dùn mọ́ ọlọ́run nínú ẹni sí ti fẹ́ òun náà ni wọ́n ń pè ní ìtọ́kàn kò ẹkú ọ̀kọjá fọ́ ọmọ béèrè pé ẹ̀dàbọ̀ tí ní ìṣe ilé ẹ̀yìn àbá sọ́lọ́mfẹ́ tàbátí lọ́lọ́mfẹ́ tẹ̀ra máa sí ẹ̀rì tó dáńpé níjọsìn ìtọ́lọ́ ọ̀bọ̀bá ti ló ń fẹ́ òlọ́là ń pè níjọsìn ó lè wá jẹ́ nǹkan sọ jáde lẹ́nu lọ́rọ̀ ó sì lè jẹ́ nǹkan ṣe ní kí ní iṣẹ́ ó sì lè jẹ́ tó tàn ṣe tó kojú hàn ó sì lè jẹ́ nǹkan ṣe tó ṣe kí ní tó pamọ́ ẹ̀rì fọ́sọ́lá nínú àwọn ìjọsìn tó fojú hàn ara ìrìnrún kíkí ara ìjọsìn ni wọ̀sàká ìmọ̀ yọ zàká fáwọn aláìní ara ìjọsìn ni wọ̀síyà ìmọ̀ gbàwẹ̀ ara ìjọsìn ni wọ̀lhajjù ìmọ̀ ṣiṣẹ́ hajjù ara ìjọsìn ni wọ̀sílẹ̀kọ̀ ìhàbí ìmọ̀ tí ọba jọ lóòdò kó kàmá rí pé òun kàn tẹ́rẹ ẹ̀ lọ́rùn lásán ó ń tẹ ọba tó dá lọ́rùn tó ń ṣe nǹkan lọ́rùn fẹ́ ó sì ń ṣe lọ́rùn náà ìyẹn ní òdodo èyí sún ní sọ ìyẹn láti wà ẹ́ láti máa ẹ̀kọ́ ní ara wa láti máa sọ tó dòdòdò tó pé òdé lásán o tọ́ba sòdodo kan báyìí ọ̀sìn lọ́n kan tọ́ba tó sòdodo míì ọ̀sìn lọ́n míì náà nìyẹn wọ́n adáhùn àmáyà fi ìmọ̀ pé afúnni sọ́wọ́ ara àjọsìn ni títọ̀ tí ní ìyá gbé fún ní ẹ̀bá mójútó ara ìfẹ́sùn kò wá fẹ́ni tí ìgbà fún ni sọ láàrin wa bẹ̀rẹ̀ látorí ọyàwó tí wọ́n fún ọ àmọ́ ń lẹ̀ ní mójútó ó sáfọ̀ wọn ọ̀rọ̀ sàfàlẹ́ni tí ó fún ọ níyàwó lọ́dọ̀ àwọn àna rẹ̀ fún ọmọ yìí bá ní jẹ́ ìyà dáadáa bá ní gbàgbà mọ̀rí ayé kódà tí kúrò nìkan sọ ní pé báyìí sáà kò bí máa rú fẹ́yìn àwọn tẹ̀sẹ̀rẹ̀ kò gbé ìkà tí obìnrin yóò bá máa jẹ́ ìyàwó lọ́wọ́ lábẹ́rẹ́ wàá bá mú dáadáa wàá fi dáadáa máa ni àwọn ìyàwó lọ́dọ̀ wa ni àwọn ọmọ tọ́lọ̀ ní kọ́bí fún wa àmọ́ náà ni ìmójútó àmọ́ náà ara ìjọsìn gbogbo àwọn tàwájá aráàlú náà lápapọ̀ àmọ́ náà lájẹ́ fáwọn aṣáájú àwọn olórí ìlú àwọn tí wọ́n ń ṣèjọba ìlú wa wọ́n bá fi ẹ̀jẹ̀ wá wọ́n wọ́n gàrù wọ́n bá fi dáadáa fún wọn àti wọ́n fún oríire ara máa náà ní orí ẹ̀kọ́ tó gba political appointment wà á ronú ẹ̀ láìmọ́ ní ìgbà iye ìyàtọ̀ ọba ti jẹ́wà dédé rẹ̀ ọlọ́run lè fi jẹ́ ọ bọ́ọ̀sì lè kú ọ̀rọ̀ púpọ̀ ìyàwó sì lópin lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti wá lẹ́nu ìyà nígbà mo ti jẹ́ délẹ́gùn yìí ọlọ́run níyà tí ó fi jẹ mímọ́ kì í ọlọ́run ni ẹ́ ó jẹ lè ṣe dáadáa dé lẹ́bùn fọlọ́mọ lẹ́sàn tí ó fún ẹnu kò sí bó ṣe lè ṣe tó ẹ̀sán pọ̀ lọ́dọ̀ ọlọ́run kọlọmọ ṣe wá lẹ́nu ilẹ̀ sọ àwọn abájára ìlú àmọ́ náà làwa náà jẹ́ fáwọn tí wọ́n ti kíni ohun tọ́lọ́ kó wa lé lọ́wọ́ tọ́jà wa olórí wa káwọn ṣe dáadáa fún wa kán pé àmọ́ náà yẹn ìjọsìn ni tọ́ba pé ìgbà tá ń jọ́sìn fọlọ́mọ torí ẹ̀ lẹ́nu ẹnìkan òfin ní gbà gọ́fúnà ló jẹ́ ni pẹ́sidẹ́ntì ló jẹ́ ni tẹ́bí ò tẹ́bí fún yí ní à ọ̀sẹ̀ forí ara rẹ̀ tí wọ́n fi ti lọ́nà ìyẹ́ bọ́ fàmílá tí àwọn èèyàn gidi wọ́n bá tẹ́kọ̀ọ́ fàjọba ìlú àwọn ará ìlú gbọ́dọ̀ dáàmà ló yàtọ̀ torí wọn ò ní wá pé wọ́n yìn yín ẹ̀bá wọn yìn wọn ẹ̀yìn kọ̀dọ̀ ọlọ́run ni wọ́n ń fẹ́ lẹ́yìn náà ti gbà pé bẹ́ẹ̀ gbé káwọn lọ́rùn yí wàhálà lẹ gbé káwọn lọ́rùn àbí káwọn ṣe dáadáa fún yín làwọn fi lè yọ wàhálà yẹn tó lọ́rùn ara tó àmọ́ náà ara àjọsìn ni pe máa pé ara àjọsìn ni bákan náà wa birrul walidayn ìmọ̀ sí dáadáa táwọn òbí wa méjèèjì à ń sin lọ́ọ̀ ní ẹ̀yìn tọ́mọ bá ní kò tún àwọn tí wọ́n bí ọgbà bí ọgá tó wò lọ sí ọ́fíkà náà tó wò lọ bá táìsì ẹ lókun kó mi gbé ọlọ ọwọ́ ajágbà sọ ní wò sí dáadáa sí ọmọ àti kẹ́nìkà fún ọ kẹ́nìkà kẹ́nìkà ọwọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa gbẹ̀san bú lára ìyá rẹ̀ àti bàbá rẹ̀ èèwọ̀ lẹ́yìn bóyá tó tún dábàá yìí wọ́n tún bẹ̀rẹ̀ gbádùn wọn ni látọ̀dọ̀ rẹ̀ tọ́tún mọ́ fi dáadáa ránṣẹ́ sí ìmọ̀ ìjọ bá kú pẹ̀lẹ́ bọ́ tó kú pẹ̀lú ìta òun ti jẹ́ pin gbogbo àǹfààní tí ó jẹ́ kó tó kú náà ni kó jẹ́ pin tó bá ti lè kú kò sí ìjọ lè ṣe fún mọ́ tí ó wúlò fún àwọn ká ń sọ kùrá nìlú sọ ló sọ́dọ̀ táwọn Quran chapter 9 verse 113 bọ́nikọ́lọ́hun ṣàánú ọlọ́run ní ṣàánú ẹ̀ bọ́nikọ́lọ́hun lè pẹ̀lú kò lójú ọlọ́run ní lè pẹ̀lú kò lójú ẹ̀ nílà fi ń rọ kálukú wá gbogbo nígbèrè tá a bá ti ń gbọ́ ẹ̀sẹ̀ tá a ṣe ọlọ́run táwọn ọmọ wa ò ní lè ṣàdúrà fún wa tá a bá kú ìráyé bí nígbà tá a bá ṣe gan ọlọ́run ò ní gbà ọlọ́mọdé àṣẹrú ẹsẹ̀ ẹ̀rùn ọlọ́mọdé àkan lórí ẹ̀rùn ẹsẹ̀ yóò jẹ́ pé méjì ẹyọ kan náà ni òun ẹni kéyìn kú lórí ẹ̀bọ̀n wọ́n ti kú lórí ẹ̀bọ̀n ẹgbàgbé ìgbẹ́yìn ìyàmọ̀ pàyàkú bàbá ìyàmọ̀ gbogbo bí wà bá fún ìyókù máa pàdúrà náà tẹ́kì ní tí ó tẹ́bọ́ wọ́n ní òkè bọ́n ògbógbóró yìí náà ní ọ̀ gbogbo yìí ní tí ń tó sáré lórí nù àdúrà sì ní máa lọ bá ìgbọ́gbó tẹ́bọ́ ọ̀pọ̀lọ́ ní bàbá bá débi rù lórí kápò ẹgbà bí ẹ̀ ọlọ́wọ̀ ní sàbò ní nǹkan láìlẹ́ lọ́lọ́m fi kọ́nu sọ́rọ̀ ti nì sọ́ Quran chapter four forty six òdẹ̀dìgbà tí wọ́n bá rí ìpẹ́ẹ̀sì lọ́dọ̀ wa pé ọmọ yìí ṣe dáadáa fún mi àbíkọ́ àmọ̀lẹ́bí wọn sọ pé máa ṣe dáadáa sí ìyá rẹ̀ ọmọ burúkú yìí wọn ló gbọ́dọ̀ mọ̀ pé nínú sọ wá sí lágbí nínú ìjọsìn fọ́lọ́n oríkọ́ ṣe dáadáa fún ìyá rẹ̀ kọ́ ṣe dáadáa fún bàbá rẹ̀ ẹ wá rí ọlọ́run o ìyá rẹ̀ ìdá ìyá kejì jù bẹ́ẹ̀ lọ ọmọ ṣe dáadáa fún náà ìyá kejì rẹ̀ lẹ́yìn èkó rẹ̀ ọlọ́run yóò fi jẹ́ kìí sọ ọwọ́ ọ̀wọ́ wọn ni yóò ti wá kápá sọ ọ́ọ̀fẹ́ tán láyé bọ́bá tó ń kú bọ́ lọ́wọ́ ọ́ọ̀tún máa ṣe ń gbàgbá kúrò láyé tán kọ́lọ́kọ́ máa fẹ́lá ìjẹ́ aláti bọ̀ tán dáadáa wọ́n tí ó látọ̀ ara hàn wáyé wọn lẹ́gbẹ̀ẹ́ wọn nílẹ̀ ìbáyìí ara àjọsìn òun náà ni ká máa da mọ̀lẹ́bí pọ̀ ká máa so mọ̀lẹ́bí pọ̀ tàbáwò ìta bá ní láyé lẹ́gbẹ̀ẹ́ ìjọba èyí ó máa jákun ẹbí ni níbi abáyé lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú ìlera lọ́pọ̀lọpọ̀ ń bá yí ọlọ́pọ̀ fara ni wá ọ̀pọ̀lọpọ̀ ó kàn máa kára àbí àtàkàtàkà kó túrùpá lọ ní ẹ̀kọ́ kan àbálálájú afẹ́lú western world àwọn mọ̀lẹ́bí wa rí wọn nílé súnmọ́ wa ọlọ́run ti dà wọ́n pọ̀ pẹ̀lú wọn bàbá àmọ́ kàwé bàbá àmọ́ gbé bàbá àmọ́ lo wọn bàbá ìyá kálákútà jù bẹ́ẹ̀ lọ àwọn tọ́lọ ẹ̀ tó kẹ́kẹ́ ní ohun tí ọlọ́run nìkan yi tí mọ̀lẹ́bí bá ń ṣe tí ọ̀dá òun nìkan láàrin ràn lọ́wọ́ ní lórí àti wá ṣe dáadáa sí mọ̀lẹ́bí ìbá mọ̀lẹ́bí lò dáadáa ó ti rọrùn lásìkò dáa tó ń bẹ́ ń bẹ̀ yìí bẹ́ẹ̀ o kíláàsì kọ́ ni ká lówó ká máa fún wọn lówó ni tí ò tó fún wọn ká fún ojú ẹ̀tọ́ ẹ̀ wa lówó lọ́wọ́ náà á lọ́rọ̀ orí lẹ́nu bí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn abá wọn dúnú bí tó kù díẹ̀ káà tó bá ṣẹlẹ̀ àjọba ló jẹ́ torí pé mọ̀lẹ́bí wọn bàbá tó wá ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti fi àfíìsì wọn ó rà fún pé bẹ̀rẹ̀ ló ní gbọ́hùn ní lásán náà ní ara àtò mọ̀lẹ́bí pọ̀ náà ẹni yóò máa wá bẹ̀rẹ̀ ọdún mẹ́wàá ni ó lè mára yíyọ mọ̀lẹ́bí ẹ̀ tí ò ní pẹ́ nìkan náà mọ̀lẹ́bí yóò sì ìmọ̀ sọ mọ̀lẹ́bí pọ̀ kódà kó ṣe pé gbólóhùn ká kíra wa lásán náà ni àpò ah, tó gbọ́ wọn ọmọ ìyá mi ògbọ́ wọn ẹ̀gbọ́n mi ògbọ́ wọn ẹ̀gbọ́n bàbá mi ògbọ́ wọn ẹ̀gbọ́n ìyá mi ìyẹn gan lásán ìṣó mọ̀lẹ́bí pọ̀ náà nígbà wá ń ṣe nìkò a máa rí ti kọ́lọ́ san wá lẹ́sàn lé lórí ẹ̀sán bọ́lá ó sì sanwó ọlọ́run ló mọ bí ó lè gbégbà lẹ́sàn dáadáa tó bá fi ń sin lọ́run tó pọ̀ a fi ń sin lọ́run náà ní ká àmọ́ pé àbí bàbá sàdé ń báwọn èèyàn agbóyànjú láti rí pàdé ní àpọ̀bílẹ̀ àpé àdéhùn tó bá bá ń pé àdéhùn àǹsìn lọ́nà ọ̀nà ń dáwà bí ń sin lọ́nà jọmọ́ àlàámúrí màrú bí wà náà yóò ní mú nǹkan ara ẹni ká máa pàṣẹ dáadáa ká máa kọwà àbàjẹ́ ara ń pàṣẹ lọ́nà ní sábà wá ń pàṣẹ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ìsábà àti kí ni ìsọmi ìsábà wáyé ẹ máa tí ìrọ̀ṣẹ́ làjà lọ ẹ máa gbà rẹ̀ sí lájá lọ ẹ̀ṣẹ̀ dáadáa báyìí jẹ́ ní báyìí tèé lájá lọ ṣùgbọ́n di wàhálà tí máa ń bẹ̀rẹ̀ ní anáhìyó anìlẹ́mùnkà ẹ̀sọ fáwọn èèyàn pé nǹkan kì í yọ̀ ọ́ àwọn yóò pè lé olórí nígbà tí ìrábò ni wàhálà máa wà jù lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà mi náà fi máa ń pẹ́ bẹ̀yẹn lẹ̀ wọn ní sáà máa pé gbọ́dá ni ẹ máa sọ wọn ẹ máa sọ pé ní a kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ méjèèjì lọ́lọ́mọ ń sọ papọ̀ ó tó bí ayé bí ọgbọ̀n àti bí ogún tọ́lọ́mọ bá ti sọ̀rọ̀ ìpàṣẹ dáadáa ìkọ̀wà àbàjẹ́ inú Al-Qur'an ṣé máa ń ta méjèèjì papọ̀ nígbà ọlọ́run oró ni àwọn mùsùlùmí pé ń bẹ́ẹ̀ fi dáadáa wọn tí wọ́n ṣáájú yín lọ kò sí kọjá iye ọ̀kan a fẹ́ sọ̀rọ̀ tí wọ́n ní ọlọ́run nínú pé yóò jọ ọmọlẹ́yìn ànábì ọ̀nà àwọn tó dáa jù nínú ọmọlẹ́yìn ànábì ọ̀nà àwọn tó tẹ̀lé Muhammad àwọn tó tẹ̀lé Isa àtọ́bí òsẹ́ni tó dá nù wọn àwọn tẹ̀lé Musa àtọ́dáwà kan wọn bẹ́ẹ̀ ni àwọn tẹ̀lé ànábì Ibrahim àtọ́dáwà kan ṣùgbọ́n gbogbo bá ti dáa tó wọn àti ìdá tó tẹ̀lé Muhammad ọlọ́run wa fẹ́ fa tí àwọn fi dáa jù ìrẹ́ bá mọ́ pé ẹ̀bá mọ́jì ara yìí ẹmọ́jì ara bí máa bí àtẹni hàwù ní hàmì ìlú ìka Quran chapter three verse ní ń tẹ́ ti gbá jù wọ́n ni pé èyí máa ń pàtẹ dáadáa ẹ sì máa ń rí tí ọ̀dà ẹ̀kọ́ ẹ̀kọ́ ìrọ̀lá sọ fún wa pé abala méjì ni o àkọ́kọ́ ni ìdí ọba ń ṣe kì í sábà gbà sọ ẹlẹ́kejì yẹn náà ni ìbára àfà tó gbajúmọ̀ kó máa kan bí ọ̀dá fáwọn èèyàn ìdí èdè díẹ̀ lórúkọ àwọn èèyàn sọ ọ́ tó bá ṣe ìjàbí ọ̀dá kékeré báyìí wó se nígbà tó rí pé nǹkan ńláńlá burúkú ló ṣe kí lọ́fà torí pé ní tí ò tẹ́ wọn lọ́rùn òfin bá wọn lò ó sì ń sọ àánú wọn ni ẹ̀rì ó sọ àánú wọn ni ẹni tí bá ń sọ fún wa pé ká mọ́sẹ̀ ìdí ọ̀dá ẹni yẹn dá fún wa jẹni tó fi wá lẹ̀ lọ wọ̀n tó àti sí wa

ẹ̀dá kò jàmá nasula guana ẹ̀mí yẹn ọlọ́run bá fi gúra nínú gbogbo ẹ̀mí tí ọlọ́run dá sáyé ẹ̀mí tó sùn kiri ọ̀tọ́ dájú òun náà lẹ̀mí tí wọ́n bléèmù ààrẹ fún ah wá ìdí nínú ẹni tí wọ́n máa ń bléèmù ààrẹ tẹ́ ìyẹn bá bléèmù ẹ̀ tẹ́ yóò lájà lọ ẹni orí ti kéyìn wọ́n máa bléèmù ààrẹ náà ní bàkà ẹ̀ẹ́kẹ̀ lè ní kò bléèmù ara mi wáyé tí wọ́n máa bléèmù mi àìbléèmù ara rẹ̀ ọ̀dà ni bọ́ọ̀ bá dá ọgbọ̀nà máa bléèmù ààrẹ kéyìn tó wọ́n gbàdá lọ́wọ́ máa ṣe ń tó dà ọlọ́run jẹ́ kóbi tó dá kó rọ̀ wá lọ́rùn àwọn ìgbà míì bẹ tẹ́sì máa ń yá wa lò táwọn ti sí ọ̀dà àwọn náà gbọ́dọ̀ mọ gbà yẹn tábà wọn mọ gbà yẹn bí yẹn pè wá sàkíyèsí pé ilé ìṣe ikú díẹ̀ so ìjọ ìmọ̀ inú ìjọsìn òun náà ni ká máa pàṣẹ dáadáa ká máa kọ ìwà àbàjẹ́ bákan náà nínú ìjọsìn àlèyíkánu lè gba ara ẹ̀mí ìmọ̀ ṣe àwọn alágbẹ́dá màá dáadáa aládùúgbò gan kéèkéé torí ká lè yìn wá torí pàǹtí àṣẹ ọlọ́run ẹ̀yẹ bọ́rọ̀ pé ẹnìkan wọ́n ti gbé balẹ̀ wa lọ́rùn ká tó máa ṣe dáadáa fún àwọn ìṣẹ́ lọ́run tẹwàá ìṣẹ́ dáadáa sáládùúgbò nìyí kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ó lè má jẹ́ lẹ́sìn wa sádùúgbò pawápọ̀ ìyẹn ló bá ti kó sùn bàbá wa àwọn náà mọ̀ ṣe dáadáa sí i a fi bá lò bó bá níbi búburú ipa wá ta áfù bó níbi ẹ̀pà áfù èyí tó wá kéré jù yẹn yẹn sábà ní nǹkan kan ta fẹ́ fún aládùúgbò wa ní dáadáa òun náà lè ká má kó ìnira bá a try láti avoid the affordable láti má kó ìnira bá aládùúgbò wa sáà náà bí ṣe gbé kalẹ̀ náà yẹ̀wò pàdé lábáwọn aládùúgbò kàtígórì mẹ́ta ni wọ́n kàtígórì nọmba 1 òun náà láládùúgbò tó jẹ́ mọ̀lẹ́bí wa ó tó wá jẹ́ mùsùlùmí ẹ̀tọ́ mélòó ni ó gbàjà náà ẹ̀gbọ́mìyé ẹ̀tọ́ mẹ́ta ni bàbá wa ẹ̀tọ́ ìjẹ́ aládùúgbò yóò gbà ẹ̀tọ́ ó tún jẹ́ mọ̀lẹ́bí wa tí ń gbé àdúgbò náà lóògbò mọ̀lẹ́bí náà tí ń gbàdúgbò pẹ̀lú èèyàn yóò tún kàtímọ́rì ẹlẹ́kẹ̀jì inú àwọn aládùúgbò òun yìí tó fi pé méjì ní tiẹ̀ náà aládùúgbò ti sọ lẹ́ẹ̀kan ọlọ́mọ tó láìjẹ́ sí dáadáa fún ọgbẹ́ pẹ̀lú wọn títí ayérayé ẹ̀rì òun náà ni aládùúgbò tó ti rí pé mọ̀lẹ́bí wa ní ṣùgbọ́n kì í ṣe kí ni èyí tó ń sùn sọ aládùúgbò kan wá ń bẹ tó fi pé òun tiẹ̀ ìwọ kan náà ní tiẹ̀ ìwọ̀kan náà òun náà lẹ́ni tí ó jáládùúgbò tí èsè at the same time ẹ̀sìn òpá wa pẹ̀lú rẹ̀ pọ̀ ṣùgbọ́n kí wá ní ìwọ̀ tó fẹ́ gbà lórí wa òun náà ni wọ pé lébọ̀ ló jẹ́ sí wa ń gbàdúgbò wa tẹ̀síwájú pé ọlọ́run fẹ̀sẹ̀ tó ìṣe dáadáa sáládùúgbò jẹ́ mọ́tò ní àmọ́ ṣe àṣẹlọ́nà tí ọ̀rá àṣẹ dáadáa àbí ara àjọsìn òní ká mọ́ ṣe dáadáa sọ́dọ̀ tó gbọ́n yẹ sí ara ìlẹ́ rí mọ́ ṣe dáadáa sọ́mọ òrukàn ọmọ òrukàn náà lẹ́nu tí bàbá ìjáde láyé lọ́mọ tí ò sí bàlágà tí ò sí mọ̀ tó sósì ìlú ọmọ bẹ́ẹ̀ ìmọ̀ ṣe dáadáa sí à ń sin lọ́ọ̀ni kùránì lẹ́pẹ̀ wá sí nǹkan yẹn dáadáa ìpín ọmọ ṣe dáadáa sọ́mọ òrukàn ilé ẹgbẹ̀rún fi dá ẹlẹ́ tí ò sí ìtọ́jú bọ́ lẹ́yìn náà padà dá sí ilẹ̀ ẹ̀ka pẹ̀lú ẹni ẹlẹ́ni ní kí inú òòrì yìí láti máa ń sọ fún ọlọ́pọ̀lọpọ̀ gbà sọ àmọ́ sí dáadáa sáwọn tí wọ́n jẹ́ mọ orúkà ìmọ̀ sí dáadáa sọ́mọ orúkà no à ń sin lọ́mù bákan náà ló ń tọ́ àti sin lọ́mù kò náà ìmọ̀ sí dáadáa sáwọn aláìní àwọn tálíkà ara ìjọsìn ọlọ́run ọba ni wọ́n bí ìmá ṣe dáadáa fáwọn ọmọ ojú ọ̀nà àwọn ọmọ làńpẹ́ lọ́mọ ojú ọ̀nà ìmọ̀ lẹ́ni tó kú nílé kan wọn ẹ̀rì ó wá ń tíráfù ní ọ̀nà wá dá sí méjì fún kí lè túnmọ̀ kọ́nà dá sí méjì òun náà lè pé ẹni tí ó fi gbé ilé tó ti wá há kò lè padà sílùú wọn àti tẹ́ńtà kò lè débi tí ń lọ ìwọ̀n ìyẹn là ń pè lọ́mọ ojú ọ̀nà tó wá ní pẹ́tẹ̀ ẹ̀dàkùn abá tí mo jọmọ́ ìsọmọ́lẹ́wá sí o tó bá mi yọ̀tọ̀ sí ẹ̀dàkùn ẹ̀sánù mi pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kọ́ jẹ́ ní àmọ́ yọ sókè ìtẹ̀sì yìí ẹ̀rì bàbá mi lọ́wọ́ á ṣe fún bí ò bá sí àtúfàdó àrán ní ṣùgbọ́n bàbá wu àwùjọ wa lè nìí níbẹ̀ yẹ jìbìtì ti wọ nítọ̀ rẹpẹtẹ àwọn òkúrọ́ wá pọ̀ rẹpẹtẹ ẹni tí èso ọmọ ojú ọ̀nà náà ó lè ní ìgbọ̀ eh, láti Kaduna ní wá wo bọ̀dá àlélẹ́kòó ẹ́ wà gbówó lọ́wọ́ mímọ̀ <laughs> oríṣiríṣi ìlà ọmọ gbọ́ ṣùgbọ́n nínú wọn tó bá yàdọ̀ wa àbójá mọ́sálásí wa àbójá tẹ́lẹ̀ rí lọ́wọ́ nọ́mà ń bẹ lọ́wọ́ wa kódà kó parọ́ ti dé òní níwájú ọlọ́run ah, ṣùgbọ́n yìí tí ọba ti kárọ́ ọmọ lọ́wọ́ láti ṣe 2019 ìmò tí mo ń bá wọ ọkùnrin yìí pàdé títí tó fi di 2021 lọ́mọ ń sọ pọ̀ wá wọ́n bọ̀dá rẹ̀ kan láti Kàdúná lẹ́kọ̀ọ́ àkọ́nìyà pé ẹni ni àwọn àtúnrà ìbílẹ̀ ẹ̀fara rí pé ẹwọ́ dáadé yára ládùúgbò ẹbọ́jọ fọ́ọ̀lù sí lọ́wọ́ bẹba lówó yìí tẹ́lẹ̀ ìṣẹ́ dáadáa ẹ̀fẹ́ lóye tó ẹ̀ta ìṣẹ́ eléyìí ó ìwé èrò e, tẹ́lẹ̀ kan tó mọ̀ fún ilé láti 2019 ọ̀sì tẹ́ bẹ́ẹ̀ ṣe ní 2021 gbogbo ní ọdún sóòdì ní ìtàbí 2020 wọ́n kan iná ní ẹgbẹ̀rẹ̀ pé òkú rán lé léyìn ṣùgbọ́n ìta àbá kárọ́ mọ́ lọ́wọ́ tá sì mọ́ ẹ̀yà ṣe dáadáa sí ṣe dáadáa sí ti wá à ń ṣe kíni o à ń sin ọlọ́run ọba ni wọ́n yìí sáré lẹ́nu lóòkù nínú adàmì yìí wọ́n ìfà ìlànà inú ń tàà fún ọjọ́ fún ìfọ́lọ́ òun náà ní ká ṣe dáadáa sáwọn àwọn ẹrú ìgbà gbẹ́dúbá ń lẹ̀ Yorùbá nígbọ́ òun náà ní ká fi tí ọ̀dá bá ẹrú lò láti bá ń lẹ̀ Yorùbá nù ìwádìí Yorùbá nìkan gbogbo rántí ràn náà wọ́n ti dáadáa bá ẹrú lò wọ́n máa ń lo ẹrú lò kú lò bí ìgbà tó gbà ṣe lọ ara rẹ̀ ní ká dáadáa báwọn ẹrú lò á dáa sí kódà mẹ́bí sọ tó lẹ́bù pé ìtọ́gà rẹ̀ bá jẹ ní kó fẹ́rú náà jẹ ìtọ́gà bá ń wọ̀ fẹ́rú náà wọ̀ sallallahu alaihi wasallam níbi tá náà fi kásẹ̀ lọ́n lára àwọn èèyàn kásẹ̀ lọ́n lára ara wa dé ẹrú nù àti dáadáa sí lọ́ ọmọ ọ̀dọ̀ ẹlòmí kọ́ńtíráàtì ló pàwọ́ pẹ̀lú rẹ̀ pọ̀ iṣẹ́ tó bẹ́ẹ̀ ṣe ò lè dá sí ọjọ́ tó ti pẹ́ làwọn gbọ́ lẹ́nu ọ̀rọ̀ wa pípẹ́ ló ṣe dá sí owó òṣèré ṣe kí ni owó òṣèré dáná nípa lápadà wá dé sọ́fà wípé iṣẹ́ náà òṣèré dá sí àbígbọ́nàmọ̀ bá fàlù báríkà sí ẹni lókù tí bàbá dálẹ̀ ta sọ fún mélòó ń dágbó tí ó ṣe mú tọ́ dálẹ̀ yìí òní wọn pé ti machine tó ń ṣe fún ẹ́ńtì ní ọba Ghana òun náà ni ó tó ti dèkè àbà òun náà lórí ìgbọ́n ti rí báyìí láàrin lájá bóò ní agbára rẹ̀ ṣe gbò tó tó sáré ọ̀ká orí ó ti mọ̀ wá nǹkan bí ní 1000 trailers tí ní ti jẹ́ta àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà abadan sáré ọ̀ká so bí jẹba ti tó sẹ́ta jẹ̀mọ́ òun gbò ní fẹ́ dá ṣe mọ́ gbogbo náà bá sì tówó kò ní fẹ́ dáná ọlọ́pọ̀ tó àwọn ọmọ ọ̀dọ̀ tẹ wá gbà sọ́dọ̀ ní tẹ́ ń lò ìfẹ́ ìṣe dáadáa fún wọn dáadáa táwọn ń ṣe fún ìfẹ́ ìjú tí ẹ̀yìn ṣe fún wọn lọ torí wọ́n hàn sí ti yín ni bí yóò bá dẹ̀ lónú ìrànlọ́wọ́ jọ̀ náà lórí ó kàn sí fẹ́ fún fún àti ti wá ní yàtọ̀ sí pé àwa gan ń ṣe dáadáa fún wọn tó bá wá rí bẹ́ẹ̀ aláàjọ ń ṣe dáadáa fún ara wa ni so wá ìtọ́mọ̀ ọ̀dọ́ mọ̀ ṣe dáadáa fún wa táwọn mọ̀ ṣe ìjọ́ ọ̀dá fún ẹrú gbọ́sẹ́ àgbọ̀dọ̀ sí ibi ọ̀dà fún lọ́dún tó kọ̀kọ́ mọ̀ ọ̀dọ̀ kí èsì ẹrú contract ló pàwọ́ pẹ̀lú ẹ̀pọ̀ based lórí agreement tí mo bá ṣe nǹkan tó báyìí ẹ fìrí ẹ fìrí fún mi ẹ yà fẹ́ fún mi àbí lóṣooṣù máa máa gbowó báyìí lọ́wọ́ yìí contract lọ bá yín bọ̀ bẹ́ẹ̀ mi bá ń bọ́ ọmọ ọ̀dọ́ ẹ lò kódà ní àìpẹ́ yìí náà ní Lagos state náà ló gbé jáde Lagos monitoring team àbí nǹkan kan ìdókà bani ló jẹ́ tó pani tó pani lẹ́kùn ní gbóbìnrin yẹn tó wá jẹ́ mùsùlùmí tó wá jálàájà ààyè ló wá bàbà bàbà ayé ìwọ́ ti rí ẹ̀ tágbọ́nà sọ fún wa gbé ayọ́nù wa fi jó ọmọ ọ̀dẹ́ wa fi jó pánikẹ̀ ikọ̀ tó ń bẹ̀ ló ti bẹ̀rẹ̀ bí sí ẹ ní gẹ́gẹ́ láti yìí ibi tẹ́lú ní ìyá yàkú yàdí irú ẹ̀sẹ̀ oní ọba fi ọ́ ẹ́ àbà ìrẹ́kọ́lẹ́ tó bá nìyàn ẹ̀ so ẹrú gan tí ò pálù fọmọ ọ̀dọ̀ a ti dáadáa àfihẹ́ lè fa ń ṣe borí ara wa wà ń sun lọ́nà ẹ̀rùn ara ẹ̀ náà ló fi wá lórí àwọn ẹranko tá ní ìṣe dáadáa sí wọn ìjọsìn kọlọ́ náà ẹranko ọba náà kọ́ nílé ìṣe dáadáa sí mọ́ sí olóńgbò ló jẹ́ ni ewúrẹ́ ni àgùntàn ní kíní kan ni ìfẹ́wúrẹ́ ewúrẹ́ yóò fi mọ́ wá jẹ láìlọ́nù káàkiri láìlọ́nù tó jó ń ẹran pépà ti jó ń ẹran nígbà ọ̀rù kú èyí fún níwájú ọlọ́run tọ́báwọ̀ pọ̀ lè ṣe wọ́n tẹ́sì wọn sí ìkan máa bá ti wọn ṣe pé wà kéjì wọn sí ìkan máa kéjì pa wọn arábìnrin dákọlá ti rọ́ àtúnkì sí rọ́ dé obìnrin kan wọná látara olóngbò wọ́n lóbìnrin dá ń sọ yìí ìmọ̀ ń kírun ìmọ̀ ń gbáwẹ̀ ìmọ̀ ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n jọ máa ná látara olóngbò ó fi olóngbò sínú ilé kò tẹ́sì ẹ̀ kó máa lọ jẹ fún rẹ̀ òṣìgbó jẹ fólóńgbò olóńgbò yẹn wá kú sínú ilé àbẹ́bìnrin ọlọ́run tí pàwùlá ìjọ mẹ́ẹ̀yà tó bá sọ́dọ̀ ọmọ náà tó ìmọ̀ ṣe dáadáa fáwọn ẹranko gan ara àjọ ìpọ́lọ́ ni awúrúta ni ìjẹ̀mọ́ à kìí ṣe pé ìbò ló wá là wá lójú ká tó mọ̀ pé yẹ ká máa ṣe dáadáa fẹ́ranko àdẹ́bí sọ́mọ̀ mọ́rin ọ̀sánlá gbogbo ara ìmọ̀ àdúrà ara ìjọsìn ọlọ́run wọ́n ti kiri ìmọ̀ aránsí ọlọ́run ti ká mọ́sọ̀ subhanallah walhamdulillah wa la ilaha illallah allahu akbar la hawla wa la quwwata illa billah ẹ̀ gbogbo àwọn olómi ara àtàǹfẹ́ lọ́nà ni wọ́n ti rọ́ ha ìmọ̀ ta kùránì ara ka ìwé mi sí èsì kùránì pé pé sí kùránì kó sínú náà ni inú mi tàbí gbọ́rọ̀ ìfẹ́ wáyé ara ìjọsìn náà ni ìdáfi maka novel àbáwọn èyẹ ìgbàpátì ìrókò ọkọ̀ ní ọ́nìbó ẹwà àwọn ìwé tí ó ṣe láǹfà nínú ìwé ẹ̀sìn ẹkọ́ ojú ẹ máa ka ẹ̀sìn lọ́nà tó kọ̀ ní ẹ̀kọ́ àlùwàlá ẹ̀kọ́ wọ ìrun ẹ̀kọ́ gbàgbọ́ àwọn ìyàwó náà sábà bá ti ń bẹ́ gbogbo orúbí tí wọ́n ti lè máa bọ́ lọ́wọ́ bá wọn náà jú nìyẹn wọ́n máa dún ní mọ́ kùránì dáadáa wọ́n máa kà á ọ̀pọ̀lọpọ̀ language lágbàáyé ni wọ́n ti tú sí English wà Yorùbá wà Haúsá wà èyí tá a bá lè kà ní ẹ̀ láàkà so ara tá a fi máa ń ṣe ìjọsìn ìjọsìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kò fẹ́ kọjá nǹkan bí lẹ́rin ilẹ̀ kásínú agbáre ayọ́ fàtàkà ti fẹ́ rájì bẹ́ẹ̀ sì lásọ fún wa tó jọ sí bẹ́ẹ̀ lọ́rùn in fact olórí ìjọsìn ó bẹ̀rẹ̀ láti orí gbogbo wà ní wàrà sí ká nífẹ́ ọlọ́run ká sì nífẹ́ ànábí ẹ̀ ìjọsìn ní ibi tí ìjọsìn ti bẹ̀rẹ̀ náà nu ẹni tó sì nífẹ́ ọlọ́run jẹ̀mọ́ ẹnu ọlọ́run ọkà àwọn ọba wọn nífẹ́ làkójá ẹni àbá nífẹ̀ẹ́ kò tí mo délé sòfin jù bẹ́ẹ̀ lọ àní gba kòfin yẹn ṣùgbọ́n bàbá ti kọ́ nífẹ̀ẹ́ ẹni tó ń sòfin á lè gba kòfin yẹn tẹ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́lú ọlọ́run ọbọ̀ òkálẹ̀ ní jẹ́mọ́ wọn nífẹ̀ẹ́ ọlọ́run bí ẹ̀bá nífẹ̀ẹ́ ọlọ́run bọ́lọ̀ bá wa ẹ̀jọ̀ náà tá a bá nífẹ̀ẹ́ wọn ló ti tán lóòdúró tá a bá ṣe tí ọ̀dà fún wa lórí ìfẹ́ yóò jẹ́ ká gbàgbé pé wọ́n ṣe tí ọ̀dà táwọn ọ̀rọ̀ sọ yí so irú ìfẹ́yẹ ní èyí tó jù bẹ́ẹ̀ lọ lámà ní kọba tó so ìfẹ́ ọlọ́run àmọ̀fin sin lọ́n bẹ́ẹ̀ náà ni fẹ́ ànábì sọ́lọ̀ lọ́rẹ́ sọ́lọ̀ àmọ̀fin sin lọ́n ni ìjọsìn ló náà ẹ̀rì tọ́kàṣíà ti wà ìbẹ̀wò ọlọ́run tẹ́ rí yẹn ìjọsìn ni wọ̀lì náà bá tún ilé yìí ká ṣe tó kù sí ẹ̀ka nígbà bá ń ṣe níjọsìn kó máa ṣe pé torí ọlọ́run la fi ń ṣe tó rà pé ìgbéni pé mọ́tò èèyàn takú ẹwà fẹ́ bá ti kú ní títì ah, torí ọlọ́run ló ti fẹ́ bá ṣe torí ìlú ẹti ṣe lọ́mbà ẹti ṣe lọ́mbà yẹn látara àníyàn yìí tó dá pé torí ọlọ́run lẹ́sẹ̀ bá ti èrè torí pé ẹ̀rọ àbí mo ti bá yí tomato tomato ọ̀lẹ́ ilẹ̀ bá ní kí ó àníyàn sí ọ̀dá ẹjọ́ jẹ́ tó torí ìtọ́lọ́ tẹ máa rí tí ẹ̀sán lọ́dọ̀ ọ̀lọ́ wọ́sọ́gbọ́n ní hókùnẹ̀ ìmọ̀ ṣe sùúrù lórí ìdájọ́ tọ́lọ́ bá gbé dé ara àjọṣe kọ́lọ́ nìyí wọ́sọ́gbọ́n ní ní àmì ìmọ̀ ọdún pé orí tọ́lọ́ bá ṣe fún yà arápáǹsì lọ́nìí ìyá kọ́lé ìdíjàmá wà ní pẹ́fọ́lọ́ ẹ̀rì látara tọ́lọ́ ṣe ìmìlẹ́ ọpẹ́ yẹn gan ìjọsìn ló náà ẹ̀rì ìjọsìn wà nígbà ọbí kọjọ́ rẹ̀ ìyọnú sí tọ́lọ̀ bá gbé wá ní kádàrá ara àjọsìn tọ́lọ̀ ni wọ́n tọwọ́ pé lọ alọ́wọ́ ìmọ̀ gbé ara àti bọ̀tọ́rọ̀ òkú sọwọ́ rẹ̀ ọlọ́run tó gbára ní à. ọwọ́ pé yẹ sí bẹ́ẹ̀ èyẹ sí lọ́n náà ni wọ́n rọjá wọn ni wọ́n gbọ́dẹ̀ tí yẹ wọ́n ní òkú bá ní ọlọ́run ara tó yẹ sí lọ́n ní àbẹ̀wẹ̀ sí à yóò dá fún mi àìdílé orí bá dé wọ́n rẹ̀ gbé ga àìjẹ́nà ní ń ṣe bẹ́ẹ̀ òun náà jọ pé kọlọ́ ni wọ́n kọ́ fún mi ní àbáàdì ẹ̀rí ìmọ̀ bẹ̀rù ìyá ọlọ́gbọ̀n ìjọsìn ló náà lórí ọlọ́gbọ̀n ti ní jẹ́ tèmi torí à ń bẹ lẹ́rọ lọ́mọ sí wá lẹ́nu ìyá kùránì ló sọ bẹ́ẹ̀ wọ́n máa sọ pé ìyá ń bẹ lẹ́ dídídídí lọ́mọ sì ti wà níyà pé ìmọ̀ wá sí ìyá ọlọ́m ọwọ́ pé ń fi èrè yẹn gan oṣù ẹ̀wárí ìjọsìn tá ń sọ yìí ọlọ́run ló ń torí ẹ̀ dá wa tó torí ẹ̀ ráwọn òjíṣẹ́ ọlọ́run ọba fún wa tó torí ẹ̀ dá gbogbo tí ń bẹ láyé fún wa mọ́jẹ̀mú méjì náà ni ó pàtàkì ta fẹ́ kárí lára ń tán pè ní jẹ́sìn mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni kó ṣe pé gbogbo tán ṣe pátá orí ọlọ́run la fi ń ṣe ìyẹn pàtàkì púpọ̀ ohun nínú bá ti máa ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ó kàn dàbí ẹni tó ń pọn mi sínú báskẹ́ẹ̀tì ni ẹmọ̀ pé ogún ọdún òsì pàtàkẹ́rẹ̀ ó kù ún wọ̀lá ìkúnlẹ̀ náà tó torí tọ́lọ́ torí tọ́lọ́ àjẹ́kọ́lọ́ fún wa lójú ànítorí ìlú táwọn èèyàn fẹ́ fún wa ànítorí agbára ààrẹ ipò táwọn èèyàn fẹ́ fún wa àbáǹfààní kan lọ́dọ̀ àwọn èèyàn tá bá torí tọ́lọ́ ṣe dáadáa ẹ́ ọ̀nà méjìlá gbàgbé ẹ̀ẹ́dì ní elégbògbò Ah, ẹ̀gbọ́n mi bàbá toríkọ lọ́rùn ṣe dáadáa sí ìyàn àbá toríkọ lọ́rùn ọba tó dáadáa kan a lọ́dọ̀ wọ́n dáadáa lọ́dọ̀ àwọn ará ọlọ́run ìkéyàn wá jẹ́ ìyàn dáadáa kí gbogbo ara wá ah, àṣàgbọ́n nígbà hàn àti wá fi òkò kan àti ìpẹ̀yẹ méjì hàn ṣùgbọ́n wáyé pé ń bá ń ṣe ní dáadáa èròǹgbà wa náà ní kí ni àǹfààní ọ̀dọ̀ àwọn èèyàn la fi ń ṣe ẹnìyàn lè pòpò lọ́nà méjì rùn tí ò bá pòpò lọ́nà méjì kò ní jẹ́rì àkọ́kọ́ ni pé gbogbo tó ṣe ń lè ọlọ́run ò ní yìí ọlọ́run ó rẹ́dí ìyà fún pípò ṣe kankan láì ṣe torí àníyàn tó wọn lọ ẹ̀sìn yẹn lórí ẹlẹ́kẹ̀ẹ́jì wá ní pé ń gbà ní gan àwọn tó torí ẹ̀ gan ọlọ́run lè jẹ́ kan máa bú wọn ẹgbẹ́ ni wàhálẹ̀ wọ́n ní kan kíní kan bẹ́ẹ̀ sì nítorí wọn lọ ń kú wọn lọ ń kú lọ ṣùgbọ́n gbàgbá níyàn èyí fi já ọlọ́run nìkan mórí náà kọ́lọ̀ mú orí fẹ́dà rẹ̀ ó pàtàkì púpọ̀ o bẹ́ẹ̀dà bá ti sórí torí tọ́lọ́run ọlọ́run àpò orí fẹ́dà ṣùgbọ́n bẹ́ẹ̀dà bá sórí torí nǹkan ní ìlà ìfẹ́ torí ọlọ́run ọlọ́run ní mú orí fún kọ́lá nígbà ní ọlọ́run tó lè ní káwọn ará yìí máa mú orí fún ìyọ̀rọ̀ yóò wá dàbí kí ni o afàdápakún bí àbàbà wa nílẹ̀ Yorùbá ti máa ń sọ wọ́n níyà òkúrúyà afàdápakún ikú lọ àdánà tó gbọ́ sígbó ìyá àdá àárí mọ́ ikú tá pa ọwọ́ òtẹ́ òun náà ti sànà èèyàn wà ní ìfì lọ́nà méjì ọlọ́mọ sí wa ní lóòsà ọlọ́mọ sí wa lólókò káàbọ̀ bóyá gèrè lórí àlámàrí ayé wáta wà mẹ́ eré ìgbé mọ́jẹ̀ mú kan mọ́jẹ̀ mú ẹlẹ́kejì ọlọ́run fi ń gbàgbé ọ̀sẹ̀ táà bá ń ṣe lọ́wọ́ wa tí annabuwa muhammad sallallahu alaihi wasallam nínú ìjọsìn yẹn nígbà tí ní a ṣe ìnálawa náà ó ṣe bí ó bá ní agbé sílẹ̀ náà láti gbé sílẹ̀ tó bá ní àṣẹ òun náà là ń ṣe ilé ilé ní orí ńláńlá ní fáwọn mùsùlùmí walakinna akthara al-muslimin náà bí láti ibi láti láti alamun ṣùgbọ́n wọ́n fẹ́ máa ah, mi yún wọ́n sá fún ìṣòro gúpẹ̀ lọ́lọ́run wọ́n wá lọ kọ́ọ̀lù síbi ìṣòro gúpẹ̀ lánàá bí i bíbi ṣe ti fi òbá ní bá wọn tọ́lọ́ fẹ́ kọ́ wọn máa ṣe yẹ kó yí wọn wípé láì ṣe ìṣòro gúpẹ̀ lọ́lọ́run láì ìṣòro gúpẹ̀ ní ànábì náà ìbẹ̀rẹ̀ orogún pẹ̀lú ànábì ní pé kéèyàn máa ṣe jọ́sìn láì ní kọ́ wo bó lànábì ṣe ṣe ànábì nìkan ni ò níbi kó wo ẹnì kan tó free láti máa ṣe torípò ìjọsọ fún ara ẹgbẹ́ ìní ń ṣe fẹ̀ẹ̀rù ṣùgbọ́n gbogbo àwọn àtàkù pátá wọn ní ká máa tẹ̀lé ní káwà náà mọ́ ní total freedom èyí ìsàgbẹ́bì ní àgbọ́mìyé àrẹ́bì ní total freedom nígbẹ́ gbogbo bá ṣe ó ti wà legalize fún ọmọlẹ́yìn káwà ara wọn kan láàrin wa tí rúgbọ́n wọn pọ́n wọlé bóyá wọ́n ní mímọ̀ àbí wọ́n lókìkí lẹ́yìn wọ́n náà wá fẹ́ gbéra wọn sípò tànàbì lẹ́ni tí ó máa sorogún pẹ̀lá nàbì tí àwa náà ta bá ṣe inú ẹ̀sìn yìí àṣẹ́ránú lẹ́sẹ̀ níbi ká máa wu ànẹ́bì ká àwọn náà fírí láti máa ṣe tó wù wá bí i bá ló ń ṣe lọ́pù tó bá ṣe tó wù ú ìwé ẹni jẹ́ ìyà ní ọba pàdé níwájú ọlọ́pù sí ní máa wà nípò ẹni tó ń ṣe lọ́rùn pápátátá nígbàbí àdíjì òmìnà òmìnà òmìnà àìṣà tàbí ọlọ́ọ̀dọ̀ àríwá àtọ́ra ọlọ́pàá ni yọ́ sí ìyá olóògbẹ́lì tó jọ kọ tó jọ gba gbogbo wa ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ amalan láìsà àríhìn àpòrò náà ọgbà rọ́tùn ẹni bọ́ọ̀lù tó bá ṣe kankan níjọsìn láyé ní nínú ìsìlámù yìí tí ó wá sí àṣẹ ìní ànábì ilẹ̀ sí gbéṣẹ́ ìní ànábì ilẹ̀ tó máa ṣe ìṣòó èèyàn àwárí inú ọ̀kan náà àwọn àpá láwùjọ tí wà yínà ní akókò ọmọ bàbá náà láti rí ọlọ́gbọ́mọ fún gbogbo aláti rí gbogbo náà káàkiri dákùn èèyàn òun wá sọ wọ́n rẹ̀ ní bàbá ti wá wí ẹ̀ máa ní rí àdájú ní ọlọ́wọ́ dàrú láyà ẹgbẹ́ ní bàbá ní ìyà láyà náà ni wọ́n ní ah. ọ̀rọ̀ tó lọ sọ ní gbogbo ẹnu yìí tí ọlọ́run bá ti lè kọ iṣẹ́ ní ọlọ́wọ́ ọlọ́run bá ti gbà á táyé pé lérí ìlú ni wọ́n ẹni ìyà ni wọ́n ẹni òkò ni wọ́n ìyá ti wà nílẹ̀ fún ọmọ yìí tó ẹni tọ́lọ́run bá gba tiẹ̀ ní gbaṣẹ́ lọ́wọ́ ìnáwó ayọ̀ tàkọ́ bá lù lọ́hùn yìí lọ́dún mọ̀ tẹ̀sí tọ́lọ́run bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀dá ẹni yẹn bẹ̀rù ọlọ́run láti tọ́lọ́run bá ti lè kọ́ṣẹ́ ní ẹ̀dá lọ́wọ́ táyé pé lérí ìlú ni wọ́n ìyá ń bẹ ọwọ́ ní ilé ẹ̀mọ̀ ilé aláàmẹ́dì ni wọ́n dàníyàn ṣe dàníyàn rẹ̀ àti ìgbàríwá ni dàníyàn rẹ̀ <laughs> ọmọ akẹ́kọ̀ọ́ ọdọọdún ọmọ wà nílé ìwé complimentary level tó fi dé higher level tó bá tẹ̀ tó bá ṣe pẹ́ẹ̀sì sí olùkọ́ wọn tó bá fẹ́ǹdì ìwé wọn sí wọn báyìí pé wọn gbọ́dọ̀ ẹgbẹ́ ló ṣe ìdùnnú mú fọmọ àdúgbà nílé ẹ sọ̀rọ̀ ká tó wá sọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ṣe pé ayé ọ̀run ní dáṣọ yóò ti máa ṣẹlẹ̀ bí olùkọ́ bá tẹ́ǹdì ìwé fún ọmọ ilé akẹ́kọ̀ọ́ tó bá ṣe títà yìí burú jù àti ìwà títà ní ìláyé bẹ́ẹ̀dà rẹ̀ kọ́ ma bá bá fún tọ́ta bá déwájú ọlọ́dọ́lọ́ bá dáṣẹ́ rẹ̀ nù mọ́ lọ́ ti so inú tọ́lọ̀ fi kọsẹ́ fún ẹ̀dá òní ká ní ẹ̀dá ó fẹ́ jẹ́ tọ́lọ́run ìjọ tẹ̀lẹ́dà bá ṣe tí ò bá ti jẹ́ pé torí ọlọ́run ló fi sí ọlọ́run ọkọ̀ ẹ̀jẹ̀ bá ṣe nínú àdíjọ́ tọ́lọ́run náà olólọ́wọ́ bá sọ náà rẹ̀ pé yánà ábínà ṣúraká yíya ní ṣíríkí mani àmìlà àmàlà aṣíráka máa ìdí ìgọ́ ìlú tàràtùhù lọ ṣíríkà rájáwà ìgbà mùsùlùmù ọlọ́gbà lẹ́bí sọ̀rọ̀ pé ẹni bọ́dì tí ó bá ní kó ṣe ẹni àníyàn tó lọ́wọ́ tí ń jẹ níbi iṣẹ́ tó jẹ ọlọ́wọ́ abẹ́rẹ̀ lọ́dọ̀ ẹ̀ pé wá pọ́ìntì kan tó kù tí ó fi pé 100% pọ́ìntì kan yẹn alọ́torí ẹ̀ṣẹ́ orítorí ajíbọ́lá ni orí lágbájá ni orí làkásígbè ni orí ọba ìlú wa ni ọlọ́mí tààrà tó hú wọ̀ṣẹ́ ìka iṣẹ́ tó ṣe ní máa gbàrí láyé atọ́n àtẹ́lé òṣìṣẹ́ wọ́n pọ̀ ní bẹ́bá fẹ́ ṣe ẹ̀ṣẹ́ fọ́lọ́run completely hundred percent ẹ má ṣe ìṣẹ́ láàrin ọlọ́run àtàwọn ẹ̀dá ọlọ́run gbogbo tẹ́ bá fẹ́jú máa jẹ́ torí tọ́lọ́ torí tọ́lọ́ kò sí torí ìtọ́kọ́ torí tàná rí torí ẹ̀rọ yàrá rí ìyá hmm, torí tọ́lọ́ tọ́lọ́ fẹ́ máa gbọ́ lọ́dọ̀ wa níbi dáadáa káàbá ń ṣe yóò dá tẹ̀wọ́ gbà lọ́dọ̀ ọ̀lọ́ so condition ẹlẹ́kejì òun náà ni ká máa wá sí táwọn ṣe ẹ̀ níjọ́sìn ká máa fi tẹ̀lé àmì صلى الله عليه وسلم الذي يسير لنا يسير الذي يسير لنا يسير الذي يسير لنا في سلم وليه خطوة الشيعة ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إذا الله تعالى الذي أجد جري جري Ayà tọ́lọ̀ fi pa wá láti ká máa tẹ̀lé láti lẹ́bí jẹ̀mọ́ ó lé ní ọgbọ̀n ayà nínú kùnà. Tó bá sọ lẹ́ẹ̀kan fún ọmọlúwà bí ilé tó tó, kálọ̀ ọgọ́lọ́ tó wá rí pípì ọ̀rọ̀ bí ọgbọ̀n. Ayè nínú kùnà. Tòtòrí ẹ̀, ìdí òwò jẹ́ kí ìmú ànábì láwòkọ́ ṣe kó máa tẹ̀lé òun náà àwọn aṣáájú dáadáa kẹwàá. Àwọn tí ò ní máa sọ ogún pẹ̀lú ànábì láàfáà àwọn àfáà tí wọ́n ń bá nábì ìṣòro ogun ilé ó lè máa mọ̀ máa ṣe àìmọ̀kálẹ̀ ìdílé tó máa ṣe kó mọ̀ fún náà ìṣòro ogun pẹ̀lú ànábì ìkéréte méjèèjì tí ọ̀dà náà àìṣòro ogun pẹ̀lú ànábì ipò tá ànábì wà kò sẹ́ni tó lè ìdílẹ́bù yẹn láéláé nínú gbogbo àwọn àtàjọ ọmọlẹ́yìn ọmọlẹ́yìn láàmú àbí àwọn òkúrò dákẹ́gbẹ́ ìṣẹ̀lẹ̀ bá ànábì ìṣẹ̀lẹ̀ rẹ̀ nínú wa àtàwọn àti bàbá àwọn bàbá bàbá bàbá ńlá bàbá wa. ìfàgbọ́ orí ilé tí wọ́n ó bẹ́ẹ̀ lórí sọ́tẹ̀ ni ọlọ́run yìí tó tẹ ọ̀hún tàbí bẹ́ẹ̀ bá fi wọ́n mọ̀ síwájú tẹ́ntẹ̀lé ẹ̀ẹ́mọ̀nà ìwọ́n lẹ bá fi jẹ́yìn lẹ́yìn lọ níwájú ẹ̀sọ́ ọmọ ní yé ní ọlọ́mọ sí wọn lẹ́ni àná tó mọ́jẹ̀rún méjì yẹn pàtàkì púpọ̀ nínú ta bá fẹ́ fi ní ìjọsìn yìí tó kò sí ní èdè ní yẹni òfin sí gbogbo àwọn àdádálẹ̀ kádádálẹ̀ tó wà ní ìfẹ́ rẹpẹtẹ lónìí ìkàlàfẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní nǹkan bí ọ̀sán látijọ́ mẹ́rin àti ní yíò mọ́ sọ oníkẹ́ nígbà mẹ́ta wà ní ìkájọ́ wà lórí ìjòkó kí ó má bá wa lára mú ara ń tàjọ wà fúnra wa fúnra ni àsọ̀kẹ́ ìfẹ́ mùsùlùmí ẹ̀yìn ló fẹ́ ó sọ pé nílé ìfẹ́ mùsùlùmí àjọ wà náà ẹjẹ́ àjọ òsáwò kan kan nínú ìsìlámù tó àbájọ́ ń pè níjọ́ ni wọ́n máa ń sọ pé bàtàgbà fíjẹ̀ kan wọn alábẹ́ ewé ló wà ànábì sọ́lọ́ bá sọ́lá ń bá eré ewé báyìí ànábì ti sí fún gbogbo wa òsáwò kan kan nínú tó mú wá èyí tá a bá ti jájá alájẹ tó bá ń ṣẹlẹ̀ lára ẹ̀sìn wàá jọ gbé ìyẹ̀wò ní pélé yìí òun eléyìí mú un nígbà dáadáa lẹ̀ tí ó rí bá lánàá tàbí mú tí ó sì ti gbé fún ànábì ń bẹ̀ pé ẹ máa ṣe tó sì gbajúmọ̀ látọjọ́ tó ti pẹ́ wá náà lè mọ́ sọjọ́ bí ànábì sọ́lọ́ lọ́wọ́ àríwọ̀ sọ́lọ́ ọ̀rọ̀ ní bí mo kó mo lò wọ́n ọmọ olùdíkà wá sọ lórí ọ̀rọ̀ ọ̀tọ̀ sí ní lẹ́yìn náà bá ti kú bàbá àti ń sọ́ọ̀bọ̀ látàárọ̀ àti bá dé ní ọlá pẹ̀lú olùdásílẹ̀ yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀ nílẹ̀ nínú ọ̀rọ̀ ìjọsìn yẹn tó tó gbogbo oríkì ara wa pátá lórí ìjọsìn tọ́lọ́wọ́ bá ti sáyẹn ìjọsìn tó yíwà ayò onígbà wá tọ́lọ́ ń dín sáyé ìjọsìn sí gbogbo ẹ̀ka ara wa kọ̀ọ̀kan tí ó sì ní wá lára kò àfẹ́ ti jẹ wa kò àfẹ́ ti bísẹ̀ jù wa gbogbo ojú ọmọ lọ lápapọ̀ ni torí pé ìgbọ́lọ̀ torí ẹ̀dá wa mùsùlùmí ìjọsìn yìí náà ní adẹ̀ mọ́ àwọn afẹ́ máa ń pè lẹ́ǹtì ẹ̀ Ẹnu jẹ́lẹ̀ kan ò tó láti sọ wípé ànábì ló bí sáyẹ̀ ẹ̀fún wa, òun náà lọ́jọ́ bí ànábì táǹkì ní ìjẹ̀wọ̀n. Sọ́fàrì, ẹ́ yọ parí ní nǹkan bí ọ̀sán láti jọ mẹ́rin àwọn àkọ́sí ni o ẹ́ Rabiul Awwal Rabiul Awwal yẹ lámọ̀ wá ń sọjọ́ bí o sí ọlọ́run ṣùgbọ́n tàbá dálẹ̀ takùn pé láwọ̀ ara wa bí ẹgbẹ́ àti ẹgbẹ́ gbé yẹ̀wò kájọ béèrè lọ́wọ́ ara wa kò sí ìlà ìpè lọ kò làbínú lọ ìdí pẹ́ṣọ̀ lásán náà ní ìyá ìmẹ́bí ìzọgbọ́ bí ẹ̀ èsì náà ní pé nù gbogbo ìyàwó rẹ̀ tí wọ́n ti láìsí ẹ̀sùn tí wọ́n ṣe fún nígbà tí kò súná láyé lóòrùn gbogbo àwọn sàábé rẹ̀ tí wọ́n jẹ́ nire tí wọ́n gbọ́gbà káàkiri rẹ̀ tó náà nífẹ̀ẹ́ wọn tán nífẹ̀ẹ́ wọn tí kòrá ní jẹ́rìí sí ìjẹ́ wọ́n ṣe lóòrùn àwọn tí wọ́n rólé fáwọn èèyàn tí wọ́n ṣe lóòrùn àwọn tí wọ́n tó rólé fáwọn èèyàn tí wọ́n ṣe lóòrùn tí máa mú wọ́n lè fi ṣe àbúrà ní bá ṣe ṣáàfin ní ṣe amọ́dọ̀ máa ń bà ní ṣe àwọn tẹ́jẹ́ àfá àfáwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ṣe àfá àwọn àfá àwọn èèyàn tí wọ́n ṣe ìtumọ̀ náà ni pé ló láti wá rí gan-an ẹni béèrè béèrè ló fẹ́ ìdí ẹ̀gbọ́ ẹ̀gbọ́n bàbá wọ́n ní ìrántí ànábì náà tó dáká mọ́ ti ìrántí ànábì ẹ̀rì ṣùgbọ́n ká dẹ́díkéètì ọjọ́ kan wípé ọjọ́ yìí kọ́ láti mọ́ sẹ́lẹ̀bírẹ́tì ọjọ́ bí i ti ọlọ́run eléyìí ni àdájá ilẹ̀ ní ànábì ọkọ ìrántí ànábì 24 hours 24 hours lẹ́yìn náà lórí ọjọ́ tí wọ́n bá nábì ní kò sí panupọ̀ níbẹ̀ ìyapẹ̀ inú bẹ́ẹ̀ oṣù tó bí gan ìyapẹ̀ inú bẹ́ẹ̀ ó tó ìyapẹ̀ bí mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn mí olóṣù báyìí ni ọ̀rọ̀ àfáàní ní ni oṣù báyìí ni àtọwà pé ó fi àmọ́ ọ̀sọ́jọ́ bí mi ojú ayé ẹ̀ ní òkú kí ní ẹ̀ pé oṣù báyìí ẹ̀ máa fi ọjọ́ àwẹ̀ kílẹ̀ ọjọ́ iléyá kílẹ̀ ọjọ́ aṣúra bó lọ́jọ́ olójú òfin wá ní kílẹ̀ ẹ̀yìn àti ìsà náà ló mú wa ẹ̀sìn yẹn ló dé ní gbogbo àti wọ́n dá àdúwá lọ tí wọ́n sáájú wọn àgbọ̀jọ́ òbí rẹ̀ ní wọ́n kọ́ dálẹ̀ láàrin àwọn mùsùlùmí tẹ́fà lọ ka biography wọn wọn nítàn bíbí ní òfin ṣe ayé láìpẹ́ wọ́n bá ń àwọn náà nípa nílùú bẹ̀gíyà alfatimiyya alkọrọmkiyya alismailiyya orúkọ wọn náà nù ìgbà ní wọn tó wọn ní alfatimiyya wọ́n sì wọ́n sì lágbóró fún àwọn mùsùlùmí ẹni bá sọ́ọ́ dìrẹ́ ìgbọ̀n nígbà tí aláhàfíìsù sàyúùtì ọlọ́mbà ní kòrò kẹ́ bàbá nìbá ní yáàbí ẹ̀ nínú tí àwọn tàbí ní tàrí kòlùkùlàbà nígbà tí wọ́n káyí sí àwọn tí wọ́n lídìí mùsùlùmí tí wọ́n lídìí mùsùlùmí tí wọ́n ṣe dáadáa tí wọ́n ṣe Ah, wọ́n ní táìmù tí wọ́n fi rúlù Islam àwọn pẹ́sidẹ́ntì tí wọ́n ní bóyá ní òmàkúrósì pẹ̀lú ten ó ní gbogbo wọn bátà olùfẹ̀sì sẹ́yìn ni wọ́n wọ́n ti olùfẹ́sì síwájú àti wọ́n bẹ̀rẹ̀ mọ́ lórí wọ́n ti ìgbèrúfẹ́ ní Islam abánú àbábọ̀ kọ́rọ̀ wọn pọ̀pọ̀ sásìkò náà máa òun náà lè rí pé ọjọ́ ìdí ṣe ìtọ́gbàtúwà nẹ̀ títàrà rẹ̀ gẹ́gẹ́ fún ara rẹ̀ kò bá láta ìmú kò bẹ́ẹ̀ kò sì sí mọ́tàn gbójú ayé àwọn mùsùlùmí bábú ẹ̀yìn ó bá gbà sáyá bá sí máa ń fi lọ sọ́wọ́pù lọ fásíà nípa rí pé ìbìnà sẹ́rọ̀ ọlọ́mọ̀sẹ́kì wọ́n mọ́ sí àdúrà tó dá aláyé tó dàbí àdúrà lọ fún àdúrà fàtíà ọ̀rọ̀ tó bá wù ní máa tó bó wù ní ìlú pé ọlọ́run ò sí bẹ́ ọlọ́run ṣe ní nàmbà tún láàṣù pọ̀ bọ̀rọ̀ mọ́ sí lójú ọba tí abájọ́ mùsùlùmí èyí ò sí lójúmọ́ rárá yóò sí ní seventeen times in maybe ìgbà mẹ́tàdínlógún ó kéré yanyan tí wọ́n ní bẹ́ẹ̀ ní àdúrà náà kò náà ní wípé ọlọ́run mọ́sàlámà rí wa bí àwọn yẹ̀wú bí mọ́sàlámà rí wa tẹwàrà àbá nígbọ́lọ̀ mọ́ sí ìjọba níbi wọn ni àwọn ni wọ́n ní ọjọ́ ọ̀bí àwọn wọ́n lọ́jọ́ ọ̀bí àwọn lámájú kànábì ní sáà ni wọ́n ń ṣe àwọn kàmí ọmọ ìsìlérí lọ́jọ́ ti fa kànábì wọlé àwọn ni wọ́n kọ̀ sí lérè ẹni a bá sì láàjọ àájú fátógbà pé ẹ̀dà ráǹkì tó gbọdọ̀ jù lọ tó gbà ọmọ ìsìlérí bẹ̀rẹ̀ ọjọ́ ọ̀bí ànábì apadà dè sọ́gbà pé ah, ẹ ṣáájú àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí kọ̀dà yìí ẹ̀yìn tó jù wọn lọ lọ́nà méjì wọ́n sàlàyé ẹ̀kọ́ wa ẹ̀yìn. Àwọn tí wọ́n sọ yóò bí ànẹ́dẹ̀ Ìsá àrí ìsọ́lá tí wọ́n sẹ̀rá ẹ̀ lè kọ́mà kọ́ ọ̀sẹ̀ ẹnu bí délì pé Ìsá ní ẹ̀mọ́ sọ yóò bí tó bá ti dàbí irọ́ ẹ̀ oko sọ́láwà yìí afẹ́fẹ́ nìkan jáde àwọn òbí délì lórí ṣùgbọ́n tó bá bá kàkalẹ̀ etí òdo àwa náà làkà yìí ti ń bẹ fún wa àgbọ̀n ti ń kà eré ìgbó wọn ikọ́ àwọn lọ́yà tó wà lórí kalẹ̀ wà nílà báwo gbogbo ìgbó lọ́yọ̀ sáàbì ní alẹ́ ìmọ́ gbé ìbò ní nàìjíríà tó ń lò tàbí gbé ìbò láti ẹ̀sùn lọ kékeré ìpamọ́ ìbò ọ̀hún náà ọgbọ́n mi yà bá ibi tó lè fi ẹmọ sọjọ́ bí àlẹ́bì ẹ̀yìn sá lọ́gbẹ̀rẹ̀ Christmas tí ń ṣẹlẹ̀ ní twenty five of December obìnrin oṣù mẹ́rin bí ó lé bí ẹni ẹni rí láíláí ó lọ́ọ̀ṣẹ́ tí wọ́n kán rí wọn ṣe èdè tí wọ́n lákọsílẹ̀ lọ́dọ̀ ẹni tó ṣáájú wọn tó lọ́gbà tó já ṣáájú wọn orí ìyẹn ló wá sára mùsùlùmí náà rí pé ọdún ọdún tí wọ́n mọ̀ táǹkì náà àwọn àti ńlá wò kọ́ sí èyí ti pé ànábì ló sọ fún wa fífá máa ṣe afáàtí ó sì yarí bá ànábì lórí àmọ̀ sí àlè sí àwò gbogbo kiri àmọ̀ sí nígbà wá wo ti tàwọn sì tí wọ́n ń ṣe àti ti wa táà ń ṣe àrí pé méjèèjì náà ní ọ̀bá nǹkan ṣùgbọ́n tọ̀hún àgbọ́mìnì tẹ́m̀bá mi bá lọ àwọn tí wọ́n tọ́jú ọ̀bí ànábì ní bá ti wọ́n tó tẹ́ pẹ́rẹ́ díẹ̀ ju àwọn bá tọ́jú ọ̀bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam number one àwọn tí wọ́n tọ́jú ọ̀bí ànábì bá ọjọ́ mẹ́rin lọ́bí wọ́n dé ìjọ kanáà ni five of December all over the world jáde jáde gbogbo ilé ayé tó ọ̀rọ̀ ń tọ̀ mọ́lẹ̀ sí ìjọ kanáà wọ́n ní ètò méjì sẹ́ǹsì díẹ̀ ó lè láti gbogbo ẹ̀ náà bàbá ti bẹ̀rẹ̀ níbi jọ́mẹ́rin nìsín oṣù mẹ́fà gbáko àwẹ̀ ní ọ̀nà tí wọ́n ń pé òkè tó ò dùn ó ṣe ẹgbẹ́ ọ̀ránṣẹ́ kó máa ní àwẹ̀ ìgbà ẹgbẹ́ làwọn àfáà ń gbé lọ́fí tó sọ́ọ̀pù rẹ̀ ní àwẹ̀ láìbájẹ́ rẹ̀ máa ṣe lọ́kún ní ibi ọdún kan ọdún kan náà wọ́n bá nìyàjú ìrìnjẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ oṣù kan náà lọ́gbọ́n sí àwọn abẹ́rẹ̀ báyìí fá oṣù mẹ́fà náà láìsí méjì ní aláyé nàbí yóò láà ẹ̀yìn sáà mọ́ríà ẹ̀yìn sọ ọmọ mọ́ríà mọ́ ọ̀sán aláhàjẹ́rì kò yẹ kò gbò lẹ́ni tí ń sẹ̀ ní dàpò tá ń bára wá sọ̀rọ̀ yìí torí pé ìtàn rẹ̀ lórí ilẹ̀ à ń bá ń kọ́ gbìkó sẹlẹ̀ káyé ó tó parẹ́ bí ìsá ó sì padà sọ kalẹ̀ ọlọ́mọba ló fi sáàyè tó yé òun kan so lọ́dọ̀ rẹ̀ náà ilé ìgbé tá lẹ́bi dúró lé lórí ilé ìlànà ìkọ́ gbogbo àwọn àbúbákiri ó mọ́rọ̀ àǹkó lórí kó àwọn babaláwa bá wa sí ilé ìdásígbó yìí nígbà lẹ́bí ìsọ ọlọ́wọ́ bá gbe lọ sí sọ́mọ̀ àwọn àwọn tó kúmọ̀ gba ọmọ ọmọ lọ kan nínú Ìbàdàn náà ni nígbà kẹlẹ̀ tẹ̀lẹ̀ láàrin àwọn àfáà kan ni tí wọ́n bá wọn bá pé ah, àlẹ́bí ìsọ padà wágò mẹ́ padà nígbà bàbá kó àwọn ẹ̀rí wá dá wọn lágbára lórí nínú àwọn mọ̀lẹ́kà ń bẹ̀ tí ọlọ́wọ̀ lè fi yàn sí ìkan láì jẹ láì mú ó sì má kú ọdẹ̀ máa kà nù kùnrin àdìsẹ́ wà wà aláàfin ní ṣe ń kọ̀bí ọlọ́run lágbára lórí gbogbo nǹkan tí eléyìí bẹ̀rẹ̀ sí lágbára lé lórí àbálá ta àpèlú ẹ̀ nílà káyìí abẹ́ ilé ẹ̀jú fláìsì ẹ̀ ọba tó jẹ́ káwọn àti abúlé káàbì àwọn yúùtù àwọn ọ̀dọ́ nínú ìlú kan wọ́n láwọn òní sóòtà tó bá ní wọ́n sọ pé fúláàjì àti ibi wọ́n lọ sápamọ́sí ibẹ̀ ni wọ́n sùn oorun tí wọ́n sùn to less than the three hundred and thirty years ọgbọ́n ọdún mẹ́ta wọ́n gbọ́ mọ́tò kéèyàn sọ ọdún kan tó bá wọ kó bá jàmá àti àmà ní ìrìnàjò wọn jí àwọn eléyìí sùn youth ni wọ́n ọ̀dọ́ ni wọ́n wọ́n sùn for good three hundred and thirty years gbàtí wọ́n bá jí oòrùn ló ta sí wọn lára yìí wọ́n lajú ebi wá pa wọ́n wá àwọn amú owó tí ń bẹ lápò wọn àwọn anìkẹ́nìkan lọ ránjẹ tó dá wá fáwọn kójọ́ lẹ̀ ní o oríbi yìí fi wọn ni pé ọba tí wọ́n sá fún jọ́ tí kó mọ̀ lọ mú wọn pé kójú ó ṣe kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ kò fi lọ ránjẹ wá kó mọ̀ jẹ́ mọ̀ pé àwọn ní so ọba àdúyẹn lásìkò yẹn bẹ̀ ní orúkọ rẹ̀ fọ́tò bó ṣe mú owó yẹn dé ọjà nù nígbà tí yẹn mú náírà àti tọ́rọ́ náà bàbá wa ti ná ọpa fífi yẹ tí yẹn mú dọ́jà ní ṣùgbọ́n òṣìṣẹ́ ti rajà lọ́dún ẹ̀yà wa náà ní sọ pé wọ́n jábọ́ sọ́mọ̀ ní àbí nàìjíríà yìí náà lájọ́ ń gbé ọdún wo rèé bàbá àtẹ̀lé lọ òdúró náwó yìí dé ikú àgbọ́n mi níjà náà owó yẹn lọ rábìnrin ìkànnù wọn mú dọ́jà ni wọ́n ní owó ìkẹ́ àwọn babalá babalá babalá ọgọ́rùn-ún mẹ́ta ọgbọ́n ti lé agbọ́n nínú tàbí ọba yìí lórúkọ rẹ̀ wà lára owó ìtàwòrán rẹ̀ wà lára owó tí wọ́n ná ń gbà náà lórí ọgọ́rùn mẹ́ta ọdún kiri ẹ dábí lóòkó tá ń jẹ fún mi jọ kiri kan lérò tí ń pélé ló jẹ pé àyèsí tó bá ti tẹlẹ lọ́jà àwọn èèyàn mọ̀ pé ibi wọ́n ti ń pélé sí pé àwọn ọmọ ìgbọ̀n náà tọ́sí ẹsẹ̀ yìí ni wọ́n lẹ́ sá láyé ọba yìí ní jọ́njọ́ lọ́lẹ́ sá kú olú lọ́nà agbára púpọ̀ ọba ilẹ̀ mọ̀ wá sọ fún gbégò lẹ́tọ́ àti gbé ń sá lọ sí sánà láì ní tú láì ní jẹ láì ní mu kí ní fáyọ̀ ká kí la fẹ́ ló ń bẹ́gbẹ̀ wọ́n àrà olùsí àlẹ́bẹ̀ rí fún ààrẹ ìfọ̀ láti wọ̀ sẹ̀lá ìwà ọ̀bí òkú ohun tó wọ́ sí ju ìsọjọ́ ọ̀bí alààyè lọ òkú làwọn mùsùlùmí ìsọjọ́ ọ̀bí àbá ìnáwó òkú ọlọ́run dandan ló mọ̀ọ́mọ̀ túbọ̀ fún ànábì èkú ìlàyé lọ́lọ́run fi ń túbọ̀ rẹ̀ fún pé ìnáka mẹ̀jìnìtòn mẹ̀jìnìtòn ìwọ fọ́nrán sọ pé yìí tẹ̀lé tí wọ́n ń gbọ́jọ́ pé ọmọ yín tó ti kú mú sàárè lẹ́mọ́ sí abíbádé pẹ̀lú òfún ni àbí ìpínlẹ̀ láyé oyè bá ń kọ̀rọ̀ àkọ́bí èèyàn kan ọlọ́run ní bí ó tẹ́lẹ̀ sí wa tọkùnrin tó bẹ̀rẹ̀ kájà fi ṣàpèjì nìyí ó gájá pàkọ́bí rẹ̀ jáde láyé lẹ́yìn bí ọdún mẹ́wàá sígbà yẹn ló wá kókè ìjọ níwájú àti pàdé tò ní mọ́tọ́rọ́lá àti pàdé tò ní àwọn ìyàwó ìjọba gbogbo tó wọ́n lè wò mọ́tọ́rọ́lá ní ló ti kú níbi ọdún mẹ́rìnwá náà ni tán bá rè é yóò rìn kọjá àárò lábẹ́kúta bóyá ní kọ́kọ́ ti mú yàrá gbájá o tó kú wò dìlí fún pé èèyàn lè máa sọjọ́ bí òkú alàyè ní wọ́n dìlí fún èèyàn sọjọ́ bí ẹ̀ àwọn ọmọ yìí jẹ lábẹ́ ẹni sọ́kùnmọ́ lábẹ́ ẹni ìrántí àfipá kò yóò mọ̀ tọ́lá àfipá kò yóò mọ̀ tọ́ alàyè lẹ́ẹ̀kùn ó tó kẹ́pẹ́rẹ́ bí sálùbámẹ́ká lọ́jọ́ ẹ̀sìn ara tí ó jẹ́kọ́jọ́ ọ̀dún ti àmẹ́bì dáwà lóṣù ní tó tó wọ́n sì ju àwọn nọ̀sọ̀rọ̀ tí wọ́n ṣe lọ pọ́ìntì méjì yẹ ọpàtàkì ìwọ̀ àìsọjọ́ bí òkú bí ẹgbẹ́ bẹ́ sọ́ọ̀pù àmẹ́bì ẹ̀kílẹ̀ ìfara ayé kanà tó tọ̀ ẹgbẹ́ sọ́ọ̀pù orun fi ọlọ́nu ìyẹn náà sì lébò sáyé fún àwọn wa ń bẹ lọ́dọ̀ àwọn táǹkà ayé náà jẹ̀mọ́ tọ́rọ ìṣẹ̀lẹ̀ ka ìṣẹ̀lẹ̀ kó dáńgbà ní àwọn network dánù àwọn ṣẹ́gbẹ̀ ìlànìkà wíṣì ní kí ni bá dé náà ni inú ìwẹ́ ní ọlọ́wọ́ ń jẹ́ inú ìmọ̀jà tó pàwọn pẹ̀lú wọn bọ̀ ọlọ́dúnmọ̀ bí ẹti jẹ́ ti kí ni pátá ti dé ìgbẹ́ mímọ̀ tó ní lọ́jọ́ òbí rẹ̀ ó bá wọn sẹ́ndì ẹ̀bí ẹ̀sìn o ẹni gbogbo bẹ́ẹ̀ ti kílì nínú dátà sí ẹ́ bíṣẹ́sì ìyẹlọ́fà sí omi jáde rẹ̀ kí la wá fẹ́ lò ń bẹ̀ gan o àwọn ara wa gan fúnra wa tó lè kìí sẹ́yìn ká máa sọjọ́ òbí ara wa kò ní èkì sẹ́yìn tábàbẹ́ dúpẹ́ fọ́lọ́ kádúpẹ́ fọ́lọ́ lórí tó ṣe náà ṣùgbọ́n ká wá nítorí pé mo dúró báyìí lọ láyé inú mi wá ń dùn wá ń dunnú wá ń pàtó jẹ pé bóyá ẹ bá ń dunnú o ẹnìyẹn tó lárò jinlẹ̀ sá ẹ sọ̀rọ̀ jàmá a sọ pé nù kí ló fà torí pé gbogbo tọ́lọ̀ máa ń ṣe fẹ́ dá láyé gbogbo tọ́lọ̀ máa ń ṣe fẹ́ dá lórí ayé pátá kọ́ńbọ̀dù kan wà tá a máa ń kó gbogbo orin yẹn ọ̀yá ẹ̀yìn ara ẹ̀rọ̀kó tán ẹ má fọ́n gbẹ́ni lásìkò ọjọ́ ti lọ bó ti pẹ́ kọjá ìdímọ̀ ẹ̀fẹ́ náà ìgbà ilé ìyá àbàdé di ọlá pẹ̀rẹ̀ kọ́ńbọ́ọ̀dù kan wà táà máa ń kó gbogbo orí tọ́lọ̀ bá ṣe fún ìyàn láyé kó jó orí ayé kọ́ńbọ́ọ̀dù kan gbẹ táà máa ń tọ́ ẹ̀sìn ta ni ó sọ kọ́ńbọ́ọ̀dù yẹn fún ọ̀yá gbogbo orí tọ́lọ̀ ṣe fún ìyàn ìyó pàṣẹ ráì yóò wà kó sínú kọ́ńbọ́ọ̀dù kan inú gbogbo orí yẹn ibẹ̀ ló wà ọ̀yá ìyá nígbọ́ tàrí ìlúwà tàrí ìgbúrú tàrí nígbọ́ ṣe bàbá ló kọ yẹn pátáwọn lè gbá ọmọ náà ọ̀dẹ̀ ẹ́ ìrúgbòrò lọ́gbẹ̀ ajé a ń sọ orí ayé èmi ni mo ní kọ́mpì yìí èmi ni mo ní ilé iṣẹ́ báyìí èmi ni mo ní mọ́tò báyìí èmi ni mo ní ìyàwó yìí èmi ni mo làwọn ọmọ yìí ẹ ilé ìyọ́ ọmọ mi ní gbogbo dáadáa téèyàn máa ń kó jọ ńlá yìí bàbá pàṣẹ gbogbo ẹ̀sẹ̀ oníbìkan ta kó sí tí kìí yẹ bá fọ́ àbúrá jóná gbogbo rẹ̀ náà jóná náà ẹ́ ẹ́ láàrùwà ẹ́ rígbọ́ bárakàlá òfin ìkọ́nà lọ́wọ́ fún ìlàgbàrkà tó pọ̀ láì ìṣẹ̀lẹ̀ wa náà ní ìṣẹ̀lẹ̀ náà ní ẹgbọ́n tó àbàbà ilẹ̀ Yorùbá máa ń sọ bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ọlọ́mọdé lágbúrọ̀ ṣẹlẹ̀ tí wá gbogbo ẹ̀bá lọ́kún lọ́kún báyàn ló jẹ́ tó ṣe gbogbo ẹ̀yà àbá kú ìṣẹ́ ìpáwọn tọ́jọ́ pé tẹ́ni bá ti ń gbogbo tó lọ yẹn a kọ́ta bẹ́ẹ̀ àríwẹ̀ ẹ̀kọ́ ìwé ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ dáwọn àjú tírípù tọ́lọ́ ń gbà lọ́wọ́ ẹ̀ nígbà ìsàn dé nígbà tí yẹn ọ̀pá ọlọ́run dá gbogbo ẹ̀ padà ó ṣẹlẹ̀ bí àbí ìṣẹ̀lẹ̀ tó gbogbo ní máa ní láyé kọ́mbọ̀dù táwọn máa ń kó sí ìṣẹ̀mí ayé wa náà ni tó pọ̀ sí ìṣẹ̀mí yẹn rèé ó sùn píríọ̀ ìṣẹ̀mí yẹn ó sùn píríọ̀ gbogbo táwọn kó jọ láyé lọ bẹ́ẹ̀ bí Dangote tó lówó tó bá ń ṣe gbìyìn tó ní lọlẹ̀ tí òfin lọ sókè lé bí sílẹ̀ ń ṣú lọ nílé ní gbogbo tó ń kílẹ̀ gbogbo ń lò ní ní ó ti yọ ọwọ́ kúrò láwo òun kó ní mọ́ àwọn ìlú ọmọ kọ̀ọ̀tún tó gbogbo pé èmi mo rí báyìí èmi tí èèyàn bá wá ní gbogbo tó lè lè ìsáré ti tọ̀ka nínú tí èèyàn máa ń ní láyé olówó ọba nínú tí èèyàn ti máa ń ní láyé bẹ́ẹ̀ láyé ẹ̀kọ́ káwárí rẹ̀ ká tí control ti lọ bí nǹkan bí five hundred million nínú àkáǹtì nígbà tí ó wo àkáǹtì January two thousand twenty one ọba tí ó less than five hundred million nínú àkáǹtì ìgbà tí ó fi di March owó yẹ kú kan bí million gbàtí ó fi di june ó kù wá náà fifteen million gbàtí ó fi di september tá a lò sá níbi ẹ̀ka àdúgbò ẹ̀rin ẹ̀ owó kù hundred million gbàtí ó bá fi di end of november owó kù di eighty million gbàtí ó bá fi di december ló kù di kéde twenty million twenty million náà kù ten million ten million kù five million five million kù one million ló jẹ́ ìlú ọ̀gá yóò ti kó kù tó yóò fi lọ parẹ́ ìdílé ìṣẹ́wọ́n láyé tó fi lè tó o tó túnmọ̀ sí dúkìá wa ta àkójọ láyé tó bá ń dé kù inú wa máa ń ṣe kí ni inú wa máa ń bàjẹ́ jẹ́ kí ló mọ́tò máa ń tẹ́lẹ̀ náà mọ́tò gidigidi kò bá tó gbìyànjú padà wá dé ilé ìwọ̀n máa bàjẹ́ pé tí mo ní ní wá ń déjù lójú ẹ̀ ní. èèyàn òní òní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí ìyàn tó wá pé pátí ẹ wá bá ń ẹ bá fún ẹ̀yin jọmọ ẹ bá wá sí èmi wá bá ń dúpẹ́ mọ́tò márùn tí mo ní ó kẹyọ ọ̀kan bàbá gbẹ́ni yẹn akọjá kí ni akọjá àrùn alójúyàwó rẹ̀. kákó sọ pé tó superior jù yẹn lọ tó dá ju dúkìá tá à kó jọ lọ òun náà nìfẹ̀mí wa ìyẹn wá ń dínkù ẹ̀ wá ń celebrate tó bẹ́ẹ̀ kéèyàn máa dùnnú pé mọ́tò mẹ́wàá ó kẹyọ ọ̀kan ó sì tó tẹ́pẹ́rẹ́ ju kéèyàn máa dùnnú pé mo di ọdún báyìí láyé ọlọ́run 41 years láyé ọ̀n bàbá at celebrate àgbéyàn lọ́nà ọdún ẹ̀ndẹ̀kù sílẹ̀ tẹ̀lé bá tún kú north plus minus one y minus ọmọ táwọn bá ti bí sáyé tó bá jábọ́ lábẹ́ ẹ̀yẹ́ ẹ̀ báyìí ọjọ́ 24 hours báyìí kọjá lé lórí jẹ̀wọ̀n minus inú tí ó rù láyé ní 8 plus wọ́n wà á dìfò èrì dìfò náà wọ́n so mọ́ sáàrin ìlúwàjú ìlúwàjú ẹgbẹ́ ìrìnà pípa dé ìlú àjọ̀nà ọmọlẹ́gbẹ̀ ọ̀bí àwọn ọmọ ìdókì àlẹ́ yìí wádọ́ọ̀lì àwọn ọlọ́gbẹ̀ ní ìsàdánù nígbà wọn mọ̀sùn lọ́lọ́ ní kílá aká ìwọ̀ kẹ́kẹ́ ìta gbọ́lọ́pọ̀ ẹ̀rọ ìgbé owó nìkan yóò ọmọ